الحمد لله الحمد لله رب العالمين جبار السماوات والارض عليم بكل شيء قدير على كل شيء احمده واجلله واثنى عليه بمن واهله ولا احصي ثنا عليه بل وسبحانه وتعالى كما اثنى على نفسي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 بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيباً عباد الله وقد أطلع الله سبحانه وتعالى نبيه على سبعين ألفا من هذه الأمة يدخلون جنة ربهم بغير حساب ولا عذاب مسبق هؤلاء سبعون غاض في أمرهم صحابة رسول الله صلى الله عليه وسلم وتنازعوا في من هم حتى خرج عليهم رسول الله صلى الله عليه وسلم وأفادهم أن هؤلاء هم الذين لا يسترقون ولا يكتوون ولا يتطيرون وعلى ربهم يتوكلون وهؤلاء العدد أكانوا محصورين في سبعين ألفا أو جاءت زيادة بإسناد ثابت عن رسول الله صلى الله عليه وسلم أنهم أكثر من ذلك أو كيف نفرق بين الروايات الواردة في أنه لا بد لكل مؤمن يوم القيامة من المحاسبة ومن هنا قسم أهل العلم المسلمين يوم القيامة إلى ثلاثة أصناف صنف يدخلون الجنة بغير حساب ولا عذاب وصنف يحاسبون حسابا يسيرا وصنف يناقش يناقشون الحساب ومن نوقش الحساب عذب كما صح عن أم المؤمنين عائشة رضي الله عنها وأرضاها ولكن في دخول أولى الجنة خصوصية ثبت هذه الخصوصية كما سنفسره من حديث الذي أخرجه ولمن مسلم في صحيح من حديث أبي برزة الأسلمي رضي الله تعالى أن أرضاه أنه لن تزال قدم عبد يوم القيامة حتى يسأل عن أربعين وسنجمع بين هذا وحديث الباب إن شاء الله تعالى ومن ذلكم قال بعض العلم فكل من ترك التداوي فإنه في أفضل المنازل وقد قصصنا عليكم قصة امرأة سوداء أتت النبي صلى الله عليه وسلم كما جاهد في الصحيح من حديث قبل ابن عباس عن طريق تلميذه عطاء ابن أبي رباح وفسرنا شيئا يسر من هذا الحديث في الخطبة الماضية وستستمر هذه الخطبة أينما وقفنا إن شاء الله تعالى في الأسبوع الماضي بيوم من الرحمن عباد الله واعلموا أن ربنا سبحانه وتعالى أحب أناسا من عباده حتى مكنهم حتى صاروا متوكلين على ربهم حق توكل فازوا في يد الحياة الدنيا بدأوا يتلذذون بالبلاء ويصبرون ويعلمون من ابتلاهم بهذا أن الذي ابتلاهم به هو خير لهم في تلك في ذا في تلكم الأوقات صبروا وفازوا فهم الزمرة الأولى الذين يدخلون الجنة وتضيء وجوههم إضاءة القمر ليلة البدر كما صح هذا الرسول الله صلى الله عليه وسلم إنما البخاري أقبل فرصة هذا مسلمين atọ́rọ̀ ikú ìkẹ́lọ́ àti gẹ̀rẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam ẹni tọ́rọ̀ bàbá ti bàmà jẹ́ kẹ́ fún gbogbo wa allah subhanahu wa ta'ala bani saliku kí anabi o bani saliku laare àti àwọn àti sọ̀hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tọ́kẹ̀ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ẹ̀mọ̀ yanu ẹ̀sìn mo ń fi àsìkò yìí rọra mi létí ìbẹ̀rù allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ mo ṣe rán ẹ̀ létí ìbẹ̀rù rẹ̀ pípé allah subhanahu wa ta'ala kọ́ láṣẹ kábẹ̀rù ẹ̀ láàmì yọ̀nà al ó sì ń fi eléyìí rẹ̀ sí ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa ṣùgbọ́n àjọkọ̀sọ rẹ̀ bẹ́ẹ̀ ẹni tí yọ ọba là níwájú ọjọ́ gbàlìkì àmọ́ oní ẹ̀lẹ́ tí ó fi ṣe kòǹgẹ́ pẹ̀lú àlámẹ́rì kọjọ kó fi èmi àtẹ̀yìn kó fi ṣe kòǹgẹ́ kó jẹ́ abẹ́rù rẹ̀ níbẹ̀rù ti tòótọ́ kó ràn kó sànù wa. naam ní ìjẹjọ à lórí àtàdáwí tí ààrẹ bá dé ṣé ká lóògùn lọ́dáàjù àbí nǹkan ni ọ́dáàjù a sì sọ mẹ̀dáìbò wà lè كن مذهب مالكية في هذه المسألة قالوا بالتسوية هي كن مذهب مهم الشافعي قال بالتفصيل إن تيقن عنده وتثبت وتبين أن هذا الدواء نافع لمرضه أو أن هذا أن هذا الدواء نافع لدائه وأصر على تركه فإنه يجبر على ذلك فكأنه يرى وجوب التداوي عند التيقن نفع الدواء ولكن قلب استحبابه في بداية الأمر إذا لم يتيقن نفع هذا الدواء وكذلك ذكرنا لكم أصلا كتير مام أحمد táwọn àdúró lórí ẹ òun náà ni ìsọ̀rọ̀ nípa wípé ká má lo oògùn òun lọ dáa jù ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ó ní di at-tafsil abẹ̀rẹ̀ pẹ̀lú hadith abdullahi abbas radiyallahu ta'ala anhu àmọ́ hadith abdullahi abbas wa ní sọ́mọ́ Bukhari asọ́mọ́ Muslim bákan náà nabi sallallahu alayhi wa sallam ibi tá a dúró sí òun náà ni àwọn ìjókòó tí àwọn sàhábà jókòó lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam tí anabi fi ń sọ nǹkan tí Allah subhanahu wa ta'ala tó fi hàn ń sọ fún wa nípa jọ́gbọ̀n alikiyama lẹ́yìn rẹ̀ anabisa wa yìí fún wa wípé nínú umma yìí seventy thousand àwọn tọ́jẹ́ pé wọ́n wọ àlìjẹ́nà bí ghairi hisabin wàlá àdábin wọ́n wọ àlìjẹ́nà yìí láì ní ìṣèṣì rọṣẹ́ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ìyà kankan ò sì ní jẹ wọ́n la khawfun alayhim wala hum yahzanun àwọn àárẹ̀ tí wọ́n sọ pé àwọn tí wọ́n bí sínú islam ni àrí àwọn tí wọ́n sọ pé àwọn tí wọ́n bí àwọn nàbí sàlám tí wọ́n bá lùgbà tí wọ́n rí tí wọ́n jọba jẹ tí wọ́n jọba mu kò sàm jáde sí wọn padà ṣùgbọ́n dáhùn sàm sọ fún wọn ni wípé àwọn èèyàn kan ni láàyè stẹrukún wọn èé gba báni karukiya kọ́ wa karukiya sí wọn lára bákan náà wàlà yẹkìtàwọn wọn èé fìrín gbóná jura ká fìrín náà tàbí ká ṣe hásímù ibi tí egbò wà lára pẹ̀lú ká dín ibẹ̀ pẹ̀lú ìmọ̀ ẹjọ́ra wọ́n yìí ṣe kọ́dà wàlá yàtọ̀tọ̀ ìyàrá bẹ́ẹ̀ kan náà wọ́n yìí sì ṣe àbámọ́dá sí ń tọ́ bá ṣẹlẹ̀ sí ọ̀nà gbèsè ayé tí ọ̀tẹ̀ wọn lọ́rùn gbé àbí ń fàárẹ̀ ni ẹsẹ̀ òsì mi kọ́ àbí ní òjì kí irú ìgbà ni wọ́n yìí ṣe báyìí bó jẹ́ pàápàdà sọ ọ̀rọ̀ alistirqa a sọ nífọ̀síwẹ́wẹ́ ilkẹ́yìí a sọ̀rọ̀ náà nífọ̀síwẹ́wẹ́ àtàtọ́yírù a sọ̀rọ̀ nífọ̀síwẹ́wẹ́ ṣùgbọ́n àwọn kankan bẹ tó sàkọrọ̀ nínú àwọn àhàdífì tá a gbọ́dọ̀ kọ́kọ́ kílíànà jẹ̀mẹ́à ìǹtì ẹ̀gbà wípé mà lògùn àbí ń gbà pé ní lógùn ìjí àwọn èèyàn igan sí ẹ ti pé látọjú àyè ànábì kí mẹ́wùlẹ̀ rẹ̀ àmìlá àmọ́mọ́ àkọ́kọ́ ní ìdí ká mọ̀ ń pa mẹ́sàlá seventy thousand sí wọ́n ti pé látàyè ànábì sallallahu alayhi wa tó ẹgbẹ́ tí wọ́n ti pálọ̀tẹ̀ yá nàbì sallallahu alaihi wasallam kí wá ní mo fẹ́ máa mú mara mọ́ntì ni àkọ́kọ́ àwọn sọ̀hábà sallallahu alaihi wasallam mélòó gan ni ẹ́ tó yẹ pé tá a bá yọ seventy thousand bẹ́ẹ̀ ṣé wọ́n tó seventy thousand àbí wọ́n ju seventy thousand lọ eléyìí ni tí ọkọ̀ọ̀kọ́ fún wa ní ilé mẹ́bí à ń lọ lórí àlámẹ́rì mélòó gan ni àwọn sọ̀hábà yìí alimamu ibn al-athir rahimahullah ta'ala nínú tí àwọn usudul ghaba fi ma'rifati sahaba gbogbo nǹkan tí wọ́n dákọ nínú àwọn sahaba tí wọ́n rí ìgbésí ayé wọn ṣàlàyé ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan wọ́n wọ 10,000 lọ́dọ̀ àfáì rahimahumullah seven thousand seven hundred and three òní tarjuma ta fàásì fáwọn kan náà sọ̀hábà bákan náà tí a ńlá ní tá n pè ní al-Isaba fi tamyiz as-sahaba lil-allama ibn hajar al gbogbo àwọn tí wọ́n ṣe tarjuma wọn tí wọ́n sọ̀tàn pé bí wọ́n ṣe rí ni bí wọ́n ṣe rí ni ó kọ́ wọn ni gbàgbá ìmọ̀ ẹgbà sílámù nínú wọn sọ̀hábíyún wọn sọ̀hábíyàt wọn ọ̀wọ́ thirteen thousand bí wọ́n jẹ́ pé bíi twelve thousand four oh eight tẹ̀kíríban ìní ogun tí a fà tí wọ́n sàyìn wọn sọ̀hábà tí wọ́n bá wá wọ thirteen thousand bó o láṣẹ wá rí seventy thousand nínú àwọn ọmọ yìí ṣé ó dórí àwọn sọ̀há ọmọ yìí pé àárì nínú sọ̀hábà àárì nínú wa àti ìdúró tá a bá lọ rí wọnú fatihul mugith lílẹ̀ aláma al fi ilmu stall hadith afa sọ̀rọ̀ kan tọrọ yìí fún wa ní kókó gbòógì kí ni kókó náà wọ́n ní hasru sahabati bil'addi wal ihsa lafsu afa gaganu ká ní àwọn sahaba sallam afẹ́ ṣe òǹkà wọn finifini péye wọn rèé muta'adhdhirun kọrọrùn torí kíni litafarruqihim fil buldan wal bawadi torí wípé wọn ò gbé papọ̀ mọ́ wọ́n fọ́n káàkiri ó sì àwọn wọ́n kọ́ káàkiri ẹlòmíì padà di ẹni tó lọ ń dúró nílé tòmí ẹlòmíì lọ lùlù ńlá mi lẹ́yìn ìgbà tó ń san papòdà ṣùgbọ́n arínú àwọn àfa tọ́jọ́ wípé nínú sọ̀hábà náà ni tí ó wí àwọn ọ̀rọ̀ tó jẹ́ ká mọ̀ wípé ádádùn àwọn sọ̀hábà yìí kọ̀ rọrùn kẹ́mìkan sọ pé iye ẹ̀gbògire òun náà ni ìwé àti òun Bukhari gbà wá kàmá àkọ́rọ̀ bí dáríkà al-allama al-iraqi nínú sahih rẹ̀ nínú ọ̀rọ̀ káàbù bin malik káàbù ní wa sahabatu rasulillahi sallallahu alayhi wa sallam kathirun la yajma'uhum kitabun hafid àwọn sọ́nà sàlámù pọ̀ débi wípé kò sí tí àyẹ̀yẹ oró kan tó lè sọ pé òun wọ́n kò gbò wọn sínú kí wọ́n máa dákọ iye òǹkà gẹ́gẹ́ bí gọ́sọ́tù Tabuk ogun tí ànábì lọ́kẹ́yìn táwọn róòmù samanọ́ tí wọ́n wá pàdé rẹ̀ ní Tabuk bákan náà hijjatul wada hajj tafsam sekẹ́yìn ọ̀pọ̀ àwọn sọ̀hábà wábẹ̀ arínú àwọn àfáà tí wọ́n wípé iye òǹkà àwọn tó wá sí hijjatul wada yìí rẹ̀ arínú àwọn àfáà tí wọ́n pé iye òǹkà àwọn tí wọ́n bá lọ sí gọ́sọ̀tù Tabuk rẹ̀ tá a bá rí ọ̀rọ̀ táwọn àfáà sọ kalẹ̀ yìí a rí wípé hasiru àwọn sọ̀hábà gẹ́gẹ́ lódìdí kọ̀rọ̀rùn ṣùgbọ́n tá a bá tó tẹ̀síwájú ààrì nínú àwọn àfa aládìf wọ́n gbìyànjú gbìyànjú tí wọ́n fi ń sọ wípé alá alalistikara pẹ̀lú mímọ̀ kàápọ̀ lọ́tún lọ́sì kánà àdàdùhùn mi ata wa arbata asharo alifan wọ́n wọ bíi one hundred fourteen thousand ṣùgbọ́n gbólóyìn náà kìí ṣe jazimu kìí ṣe tẹ́yìn sọ pé wọ́n tó bá ń tàbí wọ́n jù bá ń lọ àwọn sọ̀hábà ìdíré àwọn tí a ń kọ́ ń pa sọ̀hábà lápẹ̀rẹ̀ àbọ̀ mi nǹkan tó gbé alọ́bẹ̀ àwọn ìyẹ̀dùn tó gbé alọ́bẹ̀ nísìnyí o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbà mí tó bá rí ẹni tí torí pé àmọ́ àwọn àfúrọ́dù iná ẹni tí a sọ máa fún ní sùúrù tí ó sì ní ìmánì tí ó sì jẹ́ ìmánì tòótọ́ ṣùgbọ́n bóòlà àṣẹ níláwọ̀ aláìmọ̀kẹ́gbẹ́gẹ́ náà ń dààmú ààrẹ sí i seventy thousand gan òpè gan nù àwọn sàbẹ̀ ti kó gbẹ wọ́n ti kó mi wọ́n ti kó lọ kò sí ẹ̀ka tó sẹ́kù mà kàn fi àjẹrẹ láfẹ́ fi clear ilé àwọn tí wọ́n pè ní wọ́n ní one hundred and fourteen thousand yìí ntí ó di àmọ́ wípé kò rọrùn kèésì ìsọ nǹka wọn nù pé wọn ò tó bá ń tàbí wọn ò jù bá ń lọ tí wọ́n bá ní wọ́n sọ nípa pé òǹkà wọn sọ hábàrì tọ́wọ́ sí tàbúkì tàbúkì tàbúkì ó tiẹ̀ tó ṣáájú hijjatul wada tọ́yì táwọn aṣojú hijjatul wada mẹ́sàn-án sálám tó káwọn yẹn lọ́bẹ̀ tí wọ́n bá ní iye àwọn tí wọ́n bá ń sa sálám lọ́rì lọ́wọ́ gbẹ̀yìn ìgbà tí wọ́n sáwọn papòdà ogun tọ́lọ kẹ́yìn náà ṣe bí àìmọye sọ̀hábà ti kú síwájú tọ́jọ́ wípé wọn ò sínú adádùn yẹn ẹnìkan kò sí lè mọ iye wọn pé iye wọn ojú kan bákan náà hijjatul wada gbogbo àwọn tí ó wá ṣe hajj àìmọye àwọn èèyàn ló ti kú ṣáájú àsìkò ẹ nínú àwọn sọ́hábàṣà sálàm ṣùgbọ́n nǹkan tí ó wà á fi alọ́kànbalẹ̀ wípé àwọn òǹkà yẹn wọn ò pè tán sínú sọ̀hábà àwọn afẹ́ mu wá nínú riwaya salbun hunayf walhadith bukhari fi sọ́dọ̀ bukhari anamsa sàn wípé àwọn àkọ́kọ́ tí ó wà aljanna nínú umma yìí sàbùrúnà alifan seventy thousand wọ́n jẹ́ àwòkọ́ọ́là sàbùmí àti alifan ṣàkùnmí rọ́wì àbíntàn bìtì ẹ̀ sọ ni pé seven hundred thousand kò sì sí ibi tá a ti rẹ́gbà wá pé sọ̀hábà tó wà wọn a jẹ́ wípé wọ́n ti kó àwa náà mọ́ wọn wọ́n ṣe kí ni o ti kó àwa náà mọ́ wọn ẹnìkan ní òun ọ̀gbà wọ́n ní kó tó fi gbà á oníṣẹ́ bọ́ọ̀ náà kéwú díẹ̀ ó ní kí ni tó yọ mí kí ó ní àwọn tí ẹ wíhun ibo tún ni àwọn míì tí wọ́n gbà bí ìfẹ́ wa ti ṣe yè ṣé gbogbo tí wọ́n gbà wá ṣáájú ti sáálùì sàbùrúnà alifan kọ́tàn wọ́n ń seventy thousand yàrá bí ni wọ́n wà lìjẹ̀ náà láì ní sèṣirò seventy thousand seventy thousand ńgbà tẹ́lẹ̀ mi ìbá wa gba tiẹ̀ wà tó wá ní àwọn àbọ̀ sọ pé bóòlù ọ̀rọ̀ ẹnìkan tó sọ pé àwọn yóò ṣe wá borí ọ̀rọ̀ àdúrà àwọn èèyàn bíi èèyàn mẹ́wàá gbà kankan wá wọ́n dà kó seventy thousand ẹnìkan náà mẹ́wàá wá ní ó sàṣọ pé seventy thousand tàbí seven hundred thousand ó sàṣọ kẹsà ní méjèèjì á ṣe wá mọ́rọ̀ eléyìí o á wà gbé lórí àdúrà àwọn ọgọ́rùn èèyàn ọ̀dà á wà lọ lórí wáyà mi Ànábì sàrà sálám ó ní nígbà tá sáà wá fi àmì wípé seventy thousand ó wà l'Àlùjánnà láì ní ìṣèṣirò sẹ́ nínú àwọn ó ń máa rẹ̀ fásitì azatu rọ́bì mo wá ń bẹ lọ́n pé tí ẹ bá ju seventy thousand lọ ó tó ṣe bẹ́ẹ̀ ọlọ́wọ́n á ní kí ló wá ń fẹ́ mo wá ní ya Rabbi zidni ọlọ́wọ́n bá jẹ́ wọ́n ju seventy thousand lọ fazada ni bikuli alifin sabiina alifan àbí wa ni kò burú nínú seventy thousand tí wọ́n kọ́ sọ wájú one thousand kọ̀ọ̀kan ní seventy thousand tí wọ́n bá ti yíyan one thousand ní seventy thousand ètò máa bọ̀ lé seventy thousand kún fún one thousand. ìlẹ́ tá a bá wá fi seventy thousand gbogbo sọ̀hábò kò dẹ̀ tó tẹ́ seventy thousand ah, ah, ah, no asàlẹ̀ wọ́n bí seventy thousand lọ ṣùgbọ́n ìjẹ́ tá a bá ní àfi one thousand àfi seventy thousand àtòfi tẹ́ǹsì seventy thousand kí ni ó fún wa ìyìn tó bá fún wa yìí sí àṣọ tó bá wọn àjẹ́ wípé adádù yẹn kò pè tán sínú àwọn sọ̀hábà ká sọ pé àwọn torí ànábì nìkan ìbẹ̀rẹ̀ lọ́wọ́ ti yọ àwọn tí wọn ò ní ṣèṣirò sẹ́yìn nítorí ntánàbí sọ pé wọ́n ṣe a jẹ́ pé a mọ̀ rínú àfúrọ́dù umma yìí ṣùgbọ́n àti ọkẹ́ pọ̀ jù nínú àwọn sọ̀hábà yẹn ò ní wọ́n wà kò ì clear àwọn tí wọ́n pọ̀ jù nínú àwọn sọ̀hábà ò ní wọ́n wà ṣùgbọ́n a mọ̀ rí náà lẹ́yìn sọ̀hábà yìí ẹnì tó jẹ́ pé yóò lè máa ṣe àwọn nǹkan tí amsam sọ yìí àwa ń bọ̀ ó ti clear sí a ní ìsìn wípé ẹni tó bá sọ wípé òǹkà ń ti pé àwọn afọ́wọ́pẹ̀ kalẹ̀ wípé mọ́dàsọ́rọ́ ẹ̀sìn tí ọba yí ọmọ òǹkà yẹ kò ì pé sínú àwọn tí àwọn sàṣà ti kíni o tí ọba jẹbàmù nínú àwọn sọ̀hábà rẹ̀ tọ́yì nínú umma yìí ìní Allah subhanahu wa ta'ala yóò ti ṣe bẹ́ẹ̀ fún wa ara àwọn èèmà tí ó ṣẹlẹ̀ sáwọn èèyàn yìí níjọ́ alikiyama ó náà wípé yadkhuluna mutamassikuna birraf'i ala sifa tàbí kánì mutamassikin binnasbi ala alhal akhidun ba'duhum ba'da wọ́n wọ àlìjẹ́nà lẹ́ni tọ́jẹ́ wípé wọ́n múra wọn lọ́ọ́bà yìí ni lọ́dọ̀ Imamu Muslim rahimahullahu ta'ala la yadkhulu awwaluhum hatta yadkhula akhiruhum kò sẹ́ni tí ó ṣáájú ara wọn wọ àlìjẹ́nà nínú àwọn seventy thousand times seventy thousand wọ́n wọ̀ bó wọ́n ṣe wọ̀ ardon lẹ́gbẹ̀ẹ́ báyìí ni wọ́n wọ̀ sáfù ẹ̀rọ oró kan wọ́n wà máa gbéṣẹ̀ nǹkan kan gbéṣẹ̀ nǹkan kan ẹsẹ̀ wọ́n sì máa papọ̀ bí ìgbà tí àwọn ológun bá máàchì wọ́n wà jọ wàlìjẹ́ náà papọ̀ nígbà kankan náà àwọn àfààní fàfi hada dalilun ala sa'ati janna eléyìí a máa mọ̀ wípé ẹnu ọ̀nà àlẹ̀kùn àlìjẹ́nà ọkọ̀ jantẹ́nìkan lè máa ń bíbáyìí lẹ́gbẹ̀ẹ́ báyìí wọ́n wọ̀bẹ̀ lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n àti rí ẹ̀mà tá a fi mọ̀ wípé gbogbo tó sàǹbá ń sọ fún wa nípa Allah subhanahu wa ta'ala ìntí làákàyè wa lè gbé ń bẹ̀ òní ń sọ fún wa yẹn Allah subhanahu wa ta'ala tún jù bá ń lọ ìntó sì ń jẹ́ kọ́rọ̀ sí àṣà sálám ìntí làákàyè wa lè gbénu kọ́dà èyí tí ó lè rọ àníṣàṣàlám òun náà ni Allah subhanahu wa ta'ala ló fi hàn náà salawatullahi wa salamu alayhi ọ̀pọ̀lọpọ̀ ní gbọ́dọ̀ nǹkọ́ wá yà lẹ́nu anabi sallallahu alayhi wa sallam alasan sọ ayà kalẹ̀ fún sọ́tù káf a'udhu billahi minash shaitan rajim wa'uridu ala rabbika saffan wa'uridu ala rabbika saffan tó bá jọ́ ngal láti ayé anabi adama tẹ́ ẹ̀dá tí ó gbẹ̀yìn kẹ́yìn wọ́n kọ́ wá síwájú Allah subhanahu wa ta'ala wa uridu ala rabbika saffan la yahjubu ahadun akhar kò sẹ́ńtì ó dùn wájú ẹnì kejì sáfù kan gbogbo wọn wà wájú ọlọ́run yóò sì máa wà báyìí gbogbo ayé pátá látòrí ànàbì àdámà ẹwà dúró ń kàyẹ tẹ́ èdè sí saffan ayatun min al-Qur'an wa uridu ala rabbika saffan lakọdi ji tumuna kama khalaqnakum awwala marra ẹnìkan ò ní bu ẹnìkan lójú ó ni ó wà a wà tó lọ agbadajọ ṣùgbọ́n àwọn èèyàn yìí àwọn wa ní ẹ̀jẹ̀ àṣìṣòro o káwọn tó lọ bí tá à ń lọ gẹ́gẹ́ á kí àwọn àlámàrí kan àti rí mọ́sálà kan yanjú nípa pé òǹkàyè tí ì pè tán òǹkàyè sí kíni o kì í tí ì pè tán sọ́dọ̀ àwọn sọ̀hábà àlè nígbàtà sáà ń sàlàyé lẹ́yìn fún wa àwọn nǹkan tó mú wá tó fi ṣe àpẹẹrẹ àwọn èèyàn à ń bọ̀ ń bẹ ṣùgbọ́n àti rí àwọn àhàdíìfù míì tó wáyé tí a sáà ń sàlàyé fún wa wípé Muslim gbá gbogbo àwọn ilé àmọ̀ pé ọ̀rọ̀ paradì bẹ́ẹ̀ àti tí ìdèbí àwọn a lálẹ̀ ní ìjẹjọ́ جاء من حديث أبي برزة الأسلمي رضي الله تعالى عنه والحديث مخرج في الصحيح indal imam muslim rahimahullahu ta'ala amsa sọ wípé tọ́jọ́ bí alikiyama la tazalu qadama abudin ọmọnìyàn kọ̀ọ̀kan bí tó ti dúró fẹ́ gbàdájọ́ yìí kò ní í lè yíṣẹ́ padà báyìí ńlọ náà ni o ńlọ àdìjẹ́ náà ni o hatta yus'ala an arba'in wọ́n bilére npa nǹkan mẹ́rin fi umri an umri fíìmà àfúnà wọ́n bí léèrè ń pọ̀ ọjọ́ orí rẹ̀ sọ ọmọ pé forty years ló láyé ń bolo lò sí thirty years ló láyé ń bolo lò sí fifty ló lò láyé ń bolo lò sí wọ́n bí léèrè wọ́n fi wà ń jẹ́sẹ̀dì wọ́n bèèrè ń para rẹ̀ gangan fíìmà àbúlà níbo lára rẹ̀ gbó sí sédìí ijó àbílẹ̀ ọtí àbílẹ̀ ìzìnà àbídì Qur'an àbídì náfìlà àbídì ìmọ̀ wàmọ̀ ọlọ́run dànù bí wíwáyé àbídì ìmọ̀ sádàkì ẹlòmíín sára sádà débi pé ó tún ìdàgbà ó tún gbàdà lọ báyìí ọwọ́ rẹ̀ sì ń gbọ̀n pẹ̀ ládà nígbọ̀n tàgbà ní o nítorí gbàdà lọ. wọ́n bìlẹ̀rẹ̀ wà ní ìlmi wọ́n bìlẹ̀rẹ̀ ń pa àmà rẹ̀ máa àmì làbíyìn ìmọ̀ tá a fún ọ bóun ló ṣe lò ìyẹn lọ fà á tó fi jẹ́ wípé tọ́lọ́mbà fẹ́ fi àdánwò kún mímọ̀ àárín àwọn alábòsí ni ó ti fàyọ àti sòdodo ọ̀wà á le kò sì gbọdọ̀ parọ́ kẹ́ẹ̀bọ́ gbangba kẹ́ẹ̀sọ ní ìsìn bóbìnrin ọ̀bà ní mahram sólè lọ Mẹ́kà ala sahil obìnrin ọkọ rẹ̀ ọ̀rọ̀ yé kì í ṣe bọ̀dá rẹ̀ lọ́kọ́ yìí àbábọ̀ rẹ̀ lọ́kọ́ àbí bàbá rẹ̀ ni wọ́n jọ travel obìnrin ayọ́ kanú o obìnrin kan sì dìde òun kọ́ àwọn èèyàn lọ mọ́ka ń ká àwọn ọkọ ọlọ́kọ lọ ẹ̀ǹtí ẹni bí ọ̀bà sí ẹ̀ǹtí èmú nǹkan lọ kó jókòó níṣì ń polówó lórí rédíò ń polówó lórí tẹ́lì àwọn ọmọ akọlù ẹ̀ yóò wọ́n sọ pé kò sí bóun sì jẹ́ ihun tó sì ń sọ yìí náà làwọn èèyàn ń pè lọ́rọ́ láyé lẹ́nìí èèwọ̀ ní kíkẹ́fìrí ọwọ́ mẹ́ka a sì rú inú ẹlòmíì tó dúró aláàjì tọ́jà pé múṣíríkù ló ń gẹ̀gẹ̀ tí ń kọ́ àwọn èèyàn lọ mẹ́ka abẹ́ntí ń sọ̀rọ̀ mìíràn kí ni ìdájọ́ rẹ̀ nú ẹ̀sìn ọwọ́ àkú ẹni tí ó sọ. So alusa salam ni wọ́n máa bí ó mímọ̀ léèrè nípa àmọ́ rẹ̀ ìyẹn lọ́fà tó fi jẹ́ pé ẹ ń bá dúró rere tó jó mímọ̀ ayé ọmọ rí bí alágídí kèsì ìsalágídí torí pé nǹkan tó yẹ ìkọ̀ gbọ́dọ̀ change ẹ̀ ẹ ń bá wa ń tẹnumọ̀ kankan lọ́dọ̀ ọ̀nà bí adama tí ọ̀ compromise pẹ̀lú tí ẹ ń fẹ́ pẹ̀lú rẹ̀ wọ́n wà á lẹ̀ lágídí ẹlẹ́ẹ̀kẹta nu ìmọ̀ ẹlẹ́ẹ̀kẹrin wà máa lè wọ́n bí lè pa dúkìá rẹ̀ fíìmà ktasabahu wà fíìmà ànfàkọ mìnàìnà ktasaba níbo ló ti kó dúkìá rẹ̀ jọ tòótọ́ ọkọléláyé ọ̀ngọkọ aṣọ rẹ̀ pé méjì mẹ́ta mẹ́rin márùn bóò ló ṣe ra kọ̀ọ̀kan gbogbo bàtà tó lògbò gbogbo fìlà tó lògbò gbogbo àwọn ọmọ ìyá tọ́ parọ́ fún tọ́ gbá tó ṣe nǹkan kan wọ́n mọ̀ abilé rẹ̀ pé gbogbo ń tọ́ ọ náà níláyé yìí ṣèṣirò rẹ̀ bákan náà níbo ló ti rí i naam níbo ni o ti wà ń gbẹ̀yìn ìgbà wípé irú rẹ kò nítumọ̀ sáwọn èèyàn mọ́ àwọn àfáà ní ẹni kọ́kọ́kọ́ pọ̀ àrọ́ọ̀mù nínú ẹ̀sìn Abubakar náà toró ní ẹrú kan tọ́bọ́kùn lọ́rùn rẹ̀ tọ́sọ̀rọ̀ mọ́lúwàbí sọ fún Abubakar à mo o ọmọ bí mo ti rí tí mo ọlẹ́nìkan bẹ ńgbà tọ́lọ́ yìí tí ń ra nàbí sí alójíṣẹ́ òun sì kọ́ ń pa àyẹ̀wò à ń pa wọ́dà díẹ̀ ó ń tàn wá wọṣẹ́ lọ́dọ̀ kọ̀pẹ́ rẹ̀ lọ́sí àárò ń padà lò fóun ní ẹ̀rìn ọ̀sán gbèsè ìjọsìn ibẹ̀ mo ti fún ọjẹ́ ń kí ọwọ́ bọnu àgbà pọ́ǹbì mọ́ ogbó títún bẹ́ẹ̀ nù tẹ́lẹ̀ kó tó wọlé ìsìn tí bẹ́ẹ̀ sì ni nǹkan tí wọn ò fi to àwọn tó lọ ṣáájú wa àwa tá à ń bọ̀ lẹ́yìn kò lè jóríire fún wa kò sọ gbọ́dọ̀ abẹ́dá ìyá ń kò sì jẹ́ wa kàfin tá à ń fi ń jẹrẹ wa. náà àwọn àbífi àwọn àfa wa ni ah, a sàṣọ nǹkan ẹni ẹrú kan kò ní yẹ kò ní gbó tí wọn ní bí ewu tó wà láwọn seventy thousand àwọn àfa ni khususiyyan bẹ́ẹ̀ هذا الحديث مخصوص من أمومي hadithi àwọn sabuun alfan àwọn seventy thousand makhsusun bi umumi hadithi abi barzata àwọn ilé àwọn ẹ̀sà àwọn ẹ̀sà kanu tọ́jọ́ yìí pé àwọn ọ̀là níbi ntánàbí ń wí tí wọ́n bá lè ṣe ntánàbí ń sọ yìí tí wọ́n ò lo oògùn yìí pẹ̀lú gba àkàrúkì àfúnni wọ́n èsì káyù wọ́n sì hàn káyù ti bẹ̀ níbi kí wọ́n wá sọ pé bóun ní ẹsẹ̀ lọ́jọ́ orí wọn wọ́n ti bẹ̀ bọ́ níbi wọ́n wá sọ pé bóun ní ẹsẹ̀ kó dúkìá wọn jọ wọ́n ti bẹ̀ bọ́ níbi wọ́n wá sọ wípé bóun ni wọ́n ṣe lù mọ́ wọn wọ́n ti bẹ̀ bọ́ níbi kí wọ́n wá bí ẹ pé bóun ni wọ́n ṣe lu ọjọ́ orí wọn tàbára wọn ojú kanu àwọn àfáà ni ẹ mọ́tì ẹ̀ lọ́jìnà nínú hadithu yìí òun la tó ti rẹ́rìí khususiyya hadithi gẹ́gẹ́ sí nǹkan mẹ́rẹ̀ẹ̀rin lè yẹn lè nítán ebe n tí yẹn bá nínú mẹ́rẹ̀ẹ̀rin náà wọn ó bi èyí tí ọba níbẹ̀ wọn ò ní bi gbogbo ayé kí ó dùn mímọ́ gbogbo ayé kọjá sí kí ni o kí ó dùn mímọ́ ìmọ̀ tí ó sì ń sọ ń bẹ̀ yẹn ìmọ̀ ẹ̀sìn ni kèése mọ̀ béèyàn ṣe ń ṣe bàtà kèése mọ̀ béèyàn ṣe ń rán sọ àní ilmi bima amila bi bákan náà gbogbo èèyàn kan ni ó lówó gbogbo èèyàn kan ni ó lówó gbogbo èèyàn kan ni ó lówó ẹ ń bá wa lówó owó bí ń tiẹ̀ ẹ ń tí ọ̀bá ní tí wọ́n bí arínú àwọn tó papòdà tọ́jọ́ wípé nǹkan tí wọ́n bá ń lé rẹ̀ ká pé owó òsì ní wọ́n fẹ́ fi rà kọ̀wọ́ five hundred naira. bẹ́ẹ̀ ń tẹ́yìn ò sì ní láyé ò ní bí lálìkì àmọ́ eléyìí náà kílíà sí wa káwa padà síbi tí à ń bọ̀ gẹ́gẹ́ àwọn ìbéèrè kan bẹ̀ tá láti kílíà alúsà ń sọ páwọn èèyàn yìí wọ́n wọ àlìjẹ́ náà láì ní ìṣesìrò sẹ́ẹ́ àwọn wọn wá ní wọn wọn ní láyé stẹrukún wọn èè wọ ẹni tí ó kàrúkìyà fún wọn. láyé rukún wọn èè sì kàrúkìyà fún yàn àbí fúnra wọn. lọ́dún láyé rukún náà ọbẹ̀rù sọ ìmọ̀ muslim ṣùgbọ́n ziyada yẹn ẹnu kò pọ̀lọ́dọ̀ àwọn àfa ṣùgbọ́n bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àfíìsì òun náà ni ọ̀rọ̀ fa Allama ibn Taymiyyah rahimahullahu ta'ala wípé ziyada yẹn ghayru thabita ó sì sọ gbọ̀rọ̀gbọ̀rọ̀ lórí rẹ̀ nínú fatawa wọn rahimahullahu sheikh wa ghayru nàlẹ́ ilm wọn èyí ka rúkìá fúnra wọn èyí ka fún yà wọn lélẹ̀ yóò sì nù rí wáyà wọn èyí tó fẹsẹ̀ mílẹ̀ dùdú pé la yastarqun wọn èyí bẹ́ẹ̀ nìkan pé wá ka rúkìá sí mi láà àwa ń bọ̀ ìkan wá díjú in tó díjú yìí ò nídìí ìfarabalẹ̀ torí pé tí àfa tọ̀jẹ́ àfa súnà tí ọba bí Allah subhanahu lórí káwọn èèyàn gbọ́yé àwọn tí wọ́n fẹ́ sọ àwọn èèyàn dẹ́rú ẹlẹ́ẹ̀kejì. wọ́n sì kọ́pọ̀lọ́ àwọn èèyàn lọ. kí náà ni àlámẹ́rin náà جاء في المسند نبع أحمد وفي السنن عند الإمام الترمذي وفي السنن عند ابن ماجه وفي السنن عند ابن النسائي وفي المستدرك بن حاكم من حديث عثمان بن حنيف عثمان بن حنيف ọmọ ìyá sahlu ibn hunayfi ni radiyallahu anhuma wa ardahuma wọ́n wà lọ́sọ̀ sàlám jọ kan tẹ́jọ́ kù anna rajulan darir al-basar ọkùnrin kan wá dé kò rí na atan nabiyya sallallahu alaihi wasallam ọwọ́ bá nabi sallallahu alaihi wasallam ó ní ya rasulallah ìrìn ànàbí olùmọ̀sẹ̀rí mọ wá bá wọn bá ń bẹlọ́n ayò àfíà ni bá ń bẹlọ́n kó jẹ́ ìrìnà ìnira ìpọ̀ wọ́n sọ wọ́n sọ fọ́kùnrin pé ọfẹ́ rìnà ló ń fẹ́ rìnà in shi'it da'awtu Allah laka ayò àfiyàkì tó bá fẹ́ kí n bọ̀ ọbẹ̀ lọ́hùn kó fún lálàáfíà kò sí wàhálà nbílẹ wà ń ṣe sọbart fọwọ́ khairun lak tó bá sì wù ọ́ kó o ṣe sùúrù lórí àìrí náà kẹ́mi rè é bọ́ iná sì afsan sọ wípé allah subhanahu wa ta'ala ni ìdàkọ̀bàtù habibati abdi ẹni ẹrú mi kan tí n bá gba olólùfẹ́ rẹ̀ méjèèjì òun náà lójú ọ̀tún àti tòsì tí n jì orí nà láyé fàṣọ́bàrọ̀ ọwọ́ akún fún sùúrù ó sì ń sàfi tìǹtìǹ sí ìsọ́dọ̀ èmi allah subhanahu wa ta'ala awatuhu minhu malijanna ó ti dọ́mọ àlìjanna automatic ọmọ àlìjẹ̀nà ni tó ṣe sùúrù rí Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ tí ń bá ní sọ̀rọ̀ yé ni o òun ní ń fi gbígbà yìí tí ìsọ́dọ̀ ara rẹ̀ pé tí ń bá igba e olólùfẹ́ méjèèjì ẹrú mi kò sọ pé tẹ́rù mi kan bá máa ń máa torí mi fọ́ lójú ìyàtọ̀ mi láti méjèèjì o wọ́n fẹ́ wọ́n fún lábẹ́rẹ́ tó òfin ní ìrìnà mọ́ ìtọ́nà ọba ń sọkọ́ yìí o ọmọ àdánwò wa kèésì ìsèǹtéyìn ọmọ ọbẹ̀ tí ọba múrú àdánwò bẹ́ẹ̀ báyàn pé ọlọ́run gbójú méjèèjì mo ti gbà pé ń ṣe sùúrù fún ọ mùsùlùmí gidi kí máa ṣe báwọn torí ìfẹ́ mọ rírì kúrì mọ́ máa kọ́ ọmọ tọrọ àforíjì ọlọ́run foríjì ọ sáà méjì ọtí ọlọ́run láti sàlẹ̀ ọkàn rẹ̀ sànsílẹ̀ ìkalẹ̀ ọwọ́ aṣọ fọkùnrin aramẹ́yìn wípé ntọ́ dáa pọ̀ fún ọ ni kò ṣe sùúrù tó o bá ṣe sùúrù fọwọ́ khairun laki ọkùnrin wa ni fọ́jú bá ń sọ fọ́lọ̀ ni ó ní mo mú kí n rìnà kí n rìnà bá ń sọ fọ́lọ̀ ẹlòmí tó ẹ́ pèrè wáyé yẹn kọ́kọ́ rí yóò tu nítu wípé ọkùnrin ó ti su ṣùgbọ́n kí èsì pò su náà ó sì tún su nínú ẹgbà wa mi bá ń bẹ fa innahu laysa ma'i man yaquduni ìnira yẹn pọ̀ kò sẹ́ni tó kù fún mi ńlé tó lè mú mi lọ rí tọ́ tó lè mú mi lọ rí wẹ́ tó lè mú mi sí báyìí tó sọ báyìí yóò mú mi jáde ìní tó mí pé ìbáṣe sùúrù ká pórí ọ̀tà amsa wa ni fa amarahu an yatawadda inu riwaya mi atil midaa midaata aya wọ́n bá mú ìgbá wa tí wọ́n bomi sí láti fi sàlùwàlà fa amarahu an yatawadda wa yuhsina wudu'ahu wa ya sàlùwàlà sàwàlà dáadáa o ó sì ń sàwàlà dáadáa ń sí dáadáa ń sí dáadáa ń bá wọn sí tán فأمره أن يركع ركعتين يا أبو مسلاسي ينافل ركع مجي ọkùnrin wa yàn mẹ́fìlà raka méjì amsa wa ni màá wa kọ́ ládùúgbò àtọ́ wa máa ṣe nísìn. ọwa ni máa sọ allahum ọlọ́mọba mi inni as'aluk mò ń bí ọ léèrè mò wa atawajjahu ilayka bi muhammadin bi nabiyyika muhammadin nabiyyir rahma hmm. mo sì ń fèsì ìwọ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala lẹ́ǹtọ́ jẹ́ pé ẹ̀ǹtọ́ kọ̀kọ́ rí wájú mi ó ní ànábì rẹ̀ mo fi ànábì síwájú báyìí mo wá ń bí ọ. يا محمد توجهت بك إلى ربي في حاجتي هذه إلى النبي يرم في ساجو صدى الله سبحانه وتعالى نبي على مرين تنسمي لتقضى لي قلوا بولي بابان gbàdúrà náà kó sì fi mí lọ́kàn balẹ̀ lórí ntí ń bà mí nú jẹ́ fashafiu fiya allahumma nírúwáyà mi shafiu fiya ọlọ́wọ́ bá mi o bá ń gba ìdí rẹ̀ bí ànàbí níbi àlámẹ́rin ọ̀rọ̀ mi hadithi. Hadith thabit hadith of semuleni. ṣùgbọ́n yóò dáwà dúró díẹ̀ kìí ṣe lórí kútùbà ilé yìí o ní kútùbà tí ń bọ̀ yóò dáwà dúró díẹ̀ ìdí tí yóò fi dáwà dúró ó ní wípé sí ẹni ní ń ṣàdúrà rẹ̀ tánàbí ọba dá sí àbí ànábì kọ́ni tí ó wì anabi náà wà ń bá a ṣe pẹ́pẹ́ furu fún Allah subhanahu wa ta'ala abánabi kọ́ni tí ó wì anabi wà ń bá a sàmì. ojú kanu asa mbẹ́mbẹ́ lójú ayé rẹ̀ tí wọ́n fi ń sọ pé ìwọ láti iwájú o ìwọ mo fi ń dìrẹ̀ bẹ́ẹ̀ sọ́dọ́ lọ́wọ́ báwo sáà wà á lè fọlá anabi tọrọ báwọn. jama'a kìí ṣe dandan kéyìn ò kíjìmọ̀ bí ndọ́ mẹ́jọ o kìí ṣe dandan ṣùgbọ́n tó wáyé pé ìwọ̀n bá ń tà sọ yìí lọ́ba gbọ́mọ tí ò gbọ́ nǹkan mi lẹ́yìn rẹ̀ ìbò tí bá ń lọ sọ́ọ̀tà títí ìgbọ́n tí ó parí àlámẹ́rin mushkila bade jaa fil mu'jam al awsat lil allama at-tabarani amsan pakuda abakri pakuda mor pakuda nígbà òde khilafa Uthman ọkùnrin kan bẹ ó ní di bùkátà kan lọ́dọ̀ amirul mu'minin Uthman bin Affan ìwà máa pòyì ọ̀dọ̀ Uthman wọn àjọ wọlé ìjọba rí Uthman òun náà ní wọ́n ọ̀dọ̀ rẹ̀ ọjọ́ lọ́mọ náà bó bùkátà mo ti fẹ́ rí gbọ́ inú rẹ̀ wá ń bà jẹ́ falaqiya yawman usmana ibn hunayf usmanu tó gba àdìsí wa ìwà ń kọjá ń jọ kan ọrọkùnrin hazinan mahmuman magumuman ori tí mo rè odò tí n banújẹ́ kí ló mú ọkùnrin ó ní à ah, ó ti pẹ́ tí mo ti ń pò yìí lé usmanu bóyá pé tí ẹ bá ń gbọ́ bùkátà kan kò bóun gbọ́ pààlà. usman ní jẹ́ nǹkan ní jókà kan lórí ìsálùwàlà turu ń bẹ́ńbẹ́ níjọ́ ọ̀tọ̀kùnrin àmọ́ ayé ni o àmísà ń bẹ́ńbẹ́ tó o bá ti wá sàlùwàlà ń dáadáa tán ìwà kọ́ ládùúgbò àtọ́ lórí máa wí ọmọ ìpè ọlọ́wọ́n bá o mo ń fi ànàbí ìbí ọ mo sì fi ṣáájú ń bi àdúrà mi ànàbí ó sì sí mọ́. Uthmanu sahabi radiyallahu ta'ala anhu ọkùnrin sá lọ sí gbogbo kiri ẹ̀ bó o ṣe tán báyìí ọ̀ṣẹ̀ tán wà gbalẹ̀ Uthman lọ ntọ́ bá rí kọ́ sọ fún mi para bóyá báyìí ẹ̀ ń kọ́kọ́ lẹ́yìn sí ní gẹ̀tìmánu wọ́n lẹ́yìn sí gbàgbé ah n bọ̀dọ̀ à ń gbé láti ẹjọ́ àárí ẹ̀ yé wá bí ni ah, ah, ọ̀dà ah, àwọn bísí náà ọ̀sà sì lẹ́kọ̀ọ́ fún wa àbúrò gbogbo wa ti ń fẹ́ mọ̀wùlẹ̀ kẹlẹ̀ kọ́kọ́ tó mọ̀ wọ́n bí o wọ́n wá bí ni o àdúrà sí gbàgbẹ́ ìtàn yìí sì fẹsẹ̀ múlẹ̀ ibi láti wá dúró lé kútúbà yìí bí yìí nílá ìtàlẹ̀ gbogbo àwọn nǹkan tá a pàtì àyẹ̀yẹ́jú rẹ o wípé sáìnì ìlóògùn débi kéèyàn ò lásẹ̀ǹtì kẹ́jẹ́ rẹ̀ ò sì máa sàn látẹ̀jẹ́ lẹ́sẹ̀ rẹ̀ tó fi pa kẹ́jẹ́ òun fi èrò tán kó ní ìlóògùn ọ̀rọ̀ ń bọ̀ lórí ọ̀nà bí irin láì lọ́wọ́ kọ́ ṣùgbọ́n inshallah níjọ́ mẹ́jọ ibi àti fẹ́ gbèrè yóò wà á jẹ́ àrìn jìnnà gan níbi hakíkọ́tù àtàbárúkì àdúgbò asàlàyé àtàbárúkì torí ilẹ̀kùn lọ sí irú ilẹ̀kùn wo ni sílẹ̀kùn kan ni tọ́jẹ́ wípé a máa kó bẹ̀ náà nù abó ti tì tọ́jẹ́ pàwọn èèyàn ọgbọ́n ibò ti torí ní òdòrí mẹ́sàlá ààyè ibi tẹ́ bí ànẹ́bìsì bára nípa tiẹ̀ ti papòdà ibi ẹ́ sábìsí sáwà láyé sáàlì lọ́wọ́ mọ́ bu ìpẹ́ ẹbẹ̀ bákan náà gbogbo bí ànẹ́bì tẹ̀ náà tábà tiẹ̀ mẹ́bẹ́ bí sí asáwọn gbogbo ọ̀tẹ̀ mẹ́dínà sáàlì lọ́wọ́ mọ́ bu ìpẹ́ ẹbẹ̀ bákan náà àfáàrù ànẹ́bì sàlám ó kùdà yé àwọn tàbíìn ó àfáàrù rẹ̀ bóyá bàtà rẹ̀ tọwọ́ rí kọ́ọ̀bù tó mumi rí òkà tó fi ọwọ́ láwàní tó wérí sókù ẹmbásí lòkù kílẹ̀ rí rẹ̀ bíyìn láì wá hìdìl kọ̀hár a máa tẹ̀síwájú torí pé agbẹ́nita adéyì aláàmọ̀rí ọ̀rọ̀ tàwíìdù ni kò nídìí àǹkanjú a wà fọ wẹ́lẹ́wẹ́lẹ́ a mọ ìtumọ̀ àwọn ntí ànábì fi ń sàlàyé fún wa pé alẹ́ ń bá lè ṣe báyìí kò ní í ṣèṣe rúṣẹ́ insha allah rahman in kana fil umri baqiya alhamdulillah alhamdulillah rabbil alamin khalaqa al-khalqa li'ibadatihi wa ta'atihi ma khalaqa jinna wal-insa illa liyuwahhiduhu ahmaduhu wa ujalliluhu.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 أوصيكم ونفسي بتقوى الله بهذا أمرنا ربنا سبحانه وتعالى في كتابه العزيز وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أمة إيمان وقد أطلع الله سبحانه وتعالى نبيه على رجال من هذه الأمة وهم سبعون ألفا يدخلون جنة ربهم بغير حساب ولا عذاب مسبك وقد خاض أصحاب رسول الله صلى الله عليه وسلم في تمييز هؤلاء عن سائر الأمة كيف نالوا هذه الدرجة العظيمة وكيف نالوا هذه الفضيلة العظمى حتى خرج عليهم رسول الله صلى الله عليه حتى خرج إليهم رسول الله صلى الله عليه وسلم وأفادهم وبين لهم أنهم ليسوا بشهداء وليسوا بالذين ولدوا في الإسلام وليسوا بالذين رأوا رسول الله صلى الله عليه وسلم وصحبوه ليس بها لي ليسوا بهذه الأوصاف فقط ولكن هم رجال من هذه الأمة لا يسترقون ولا يكتوون ولا يتطيرون وعلى ربهم يتوكلون وبهذا قطع رسول الله صلى الله عليه وسلم دابر الفوضى وبين لأصحابه حقيقة فعل هؤلاء وحقيقة توكلهم على ربهم سبحانه وتسامى ولكن هذا مخصوص بعموم قول رسول الله صلى الله عليه وسلم في حديث الذي أخرجه الإمام مسلم من حديث أبي برزة الأسلمي رضي الله تعالى عنه أرضاه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تزال قدم عبد يوم القيامة حتى يسأل عن أربعين عن عمري فيما أفنى وعن جسدي فيما أبله وعن علمي فيما عمل به وعن ماله من أين اكتسبه وفيما أنفق فهؤلاء مخصوصون من أمور حديث أبي برزة وقد بين للعلم أن على صحابة رسول الله صلى الله عليه وسلم متعذر معرفته بدقة وممن سبق إلى هذا القول العلامة العراقي في فتح المجيث في علم المصطلح الحديث الشيء بين أن حصر الصحابة رضوان الله عليهم بالعد والإحصاء متعذر لتفرقهم في البلدان والبوادي ولكن ما هذا حاول بعض العلم وألفوا كتب تراجم لأصحاب رسول الله صلى الله عليه وسلم من أمثال كتاب العلامة ابن حجر الأسقلاني الإصابة في تمييز الصحابة أو حسن الغابة في معرفة الصحابة للعلامة ابن عثير لكن كل ما جمعوا من هذه الكتب ما بلغوا ما قرره بعض العلم في أسامي صحابة رسول الله صلى الله عليه وسلم وقد ذكر بعضهم أن عددهم بلغ مئة وأربعة عشر ألفا ولكن هذا ليس بدقة لا نقول بأنه ما زادوا على هذا العدد أو ما نقصوا بشيء يسير من هذا العدد ولكن ماذا ساقنا إلى هذا نريد أن نثبت أن هؤلاء السبعين أن هؤلاء السبعين ما كانوا محصورين في صحابة رسول صلى الله عليه وسلم فقط بل إن شاء الله قد يوجد ممن بعدهم من يتصف بهذه الأوصاف ويجمعهم الله سبحانه وتعالى مع هؤلاء يوم القيامة ومما استدل به أهل العلم ما جاء في الصحيح عند الإمام البخاري من حديث سهل بن حنيف أن رسول الله صلى الله عليه وسلم لما أخبرنا أن الزمرة الأولى الذين يدخلون الجنة وتضيء وجوههم إضاءة القمر ليلة, القد... ليلة البدر لما أخبر أن عددهم قال هم سبعون ألفا أو سبعمائة ألفا <coughs> شك من الراوي ولكن بهذه الزيادة أكانوا محصورين في صحرة صلى الله عليه وسلم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 وسلم تسليما كثيرا عباد الله أوصيك ونفسي بتقوى الله قال ربنا سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعلموا أن رسول الله صلى الله عليه وسلم كان يرشد أصحابه إلى ما هو أحسن وأفضل لهم عند ربهم سبحانه وتعالى مع ما اشتدت شكايتهم إليه صلوات الله وسلام عليه في بعض الأحيان ومن ذلك ما جاء في المسند عند امام احمد وفي السنن عند امام الترمذي وعند ابن ماجه وامام النسائي وفي المستدرك عند الحاكم من حديث عثمان بن حنيف اخو سال بن حنيف رضي الله تعالى عنه وارضاهما في قصة رجل أعمى كان ضرير البصر أتى النبي صلى الله عليه وسلم شاكيا حاله إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله ادع الله لي أن يعافيني فقال رسول الله صلى الله عليه وسلم إن شئت دعوت الله يعافيك وإن شئت صبرت فهو خير لك طلب من الرسول صلى الله عليه وسلم أن يدعو له فقال فدعه فأمر رسول الله صلى الله عليه وسلم أن يتوضأ فيحسن الوضوء ويركع ركعتين وعلمه أن يدعو بدعاء إلى آخر هذا الحديث ولقد تعلق بهذا الحديث بعض الناس إلى التوسل برسول الله صلى الله عليه وسلم أو التوسل بشفاعته أو التوسل بجاهه أو التوسل بدعائه ولكن هذه مسألة تحتاج إلى تفصيل وبيان ومن الذين ذهبوا إلى هذا استدلوا بأن رسول الله صلى الله عليه وسلم كان على قيد الحياة إذ جاء هذا العربي وهذا عثمان صحابي من صحابة رسول الله صلى الله عليه وسلم لقد استدل بهذه الحادثة لرجل كان يختلف كثيرا على أمير المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه أرضاه إلى آخر قصة وبعون من الرحمن نستمر من هذه المسألة في الخطبة القادمة إن شاء الله الرحمن ونسأل الله الذي لا إله إلا هو أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز الإسلام والمسلمين اللهم عز الإسلام والمسلمين اللهم عز الإسلام والمسلمين ودمر أعداءك أداء الدين اللهم دمر أعداءك أداء الدين اللهم دمر أعداءك أداء الدين اللهم ربنا انتقم لعبادك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائر الأوطان اللهم ربنا من أراد بالمسلمين في هذه الدولة بسوء اللهم ربنا أشغله بنفسي اللهم ربنا خذ زمامة وقيادة هذه الدولة لعبادك المؤمنين اللهم ربنا اجمع شتات المسلمين ووحد صفوف المسلمين اللهم وحد قلوب المسلمين اللهم وحد صفوفهم يا أرحم الراحمين اللهم ربنا ردنا إليك ردا جميلا وبيض وجوهنا يوم تبيض وجوه ليائك اللهم ربنا لا تسود وجوهنا يوم تسود وجوه دائك يا أجود الأجودين ويا أكرم الأكرمين عباد الله واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ في بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقولته صحية الثابتة من صلى علي صلاة صلى الله عليه بها عشرة اللهم ربنا صل وسلم على هذا النبي الكريم المبعوث رحمة للعالمين بالقاسم اللهم صل وسلم عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا الحمد لله رب العالمين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 ولقد وجدنا دليلا على جواز التوسل بدعاء رسول الله صلى الله عليه وسلم في حياته وبشفاعته صلوات الله وسلم عليه في حياته ولكن بعض أهل العلم جنحوا إلى عدم الجواز بدعاء الرسول وبشفاعتي لا في حياتي ولا بعد مماتي بيد أننا عندنا مسألة مهمة فيما تعلق بطلب الدعاء من الرسول أو شفاعتي صلوات الله وسلامه أي التوسل به بدعائه وبشفاعتي بعد مماتي صلوات الله وسلامه عليه وذهب بعضهم إلى جواز طلب دعاء الرسول صلى الله عليه وسلم في حياتي والتوسل بشفاعته في حياتي وكذلك جوزوا التوسل برسول الله صلى الله عليه وسلم بعد مماته بالدعاء أو بطلب شفاعة إليكم تفصيل هذه الأقوال وماذا الذي عليه القرآن وسنة رسول الله صلى الله عليه وسلم أقول فرق هذا سؤال مسلمي أترى لكي كرات قرفان النبي صلى الله عليه وسلم أن ترى فرات بما جك يفمقوا الله سبحانه وتعالى بني سالكون كيان النبي بني سالكون أتواري أتواري الصحابة أيما ينوسي mo ń fi àsìkò yìí rán mi tí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala ọ̀pọ̀ aláṣẹ láìmọ̀ yọ̀nà náà kùránì kábẹ̀rù rẹ̀ kó sì jẹ́ pé gbólóhùn tọ́ dáa ní ọmọ jáde Allah subhanahu wa ta'ala ìbẹ̀rù rẹ̀ kò lè rọrùn fẹ́dà kan àfẹ́ntọ́ ọba sí rọrùn fún mọ́sà sí rọrùn fáwa o ilé ìgbé ń ọ̀fẹ́ jù sílẹ̀ kò lè rọrùn fẹ́dà kan àfi pẹ̀lú kòǹgẹ́ rẹ̀ mọ́sà sànú ọjẹ́ àlegbé ń tọ́ ọ̀fẹ́ jẹ́ àlegbé jùlẹ̀ o ní ìjẹjọ́ àmbọ̀rọ̀bọ̀ in tó súnmọ́ débi àlámẹ́rí òun ni àwọn èèyàn kan tí wọ́n bá sọ̀rọ̀ sálám kọ́sàdúrà fáwọn lórí aburú tàbí àdánwò tọ́lọ̀ fi kà wọn kó lè kú o ṣùgbọ́n àwọn ẹgbẹ́ sọ̀rọ̀ sálám sọ pé tẹ́ bá lè ṣe sùúrù rí àdánwò lórí jù gẹ́bí apá pa ogun ti abẹ́rẹ́ kéèyàn má lò kankan bẹ́ẹ̀ ńlọ́dáàjù kí ló sì fa ìdí eléyìí àápàdà bẹ́ẹ̀ bàtà tó bọ́ sí ibi hadith àwọn táwọn sàǹsùpé wọ́ọ̀lì jẹ́ náà bẹ̀rẹ̀ là ń sálẹ̀ yìí lọ ṣùgbọ́n àdìrì tá a wà lórí ẹ̀ tá a sì fẹ́ kí ọ̀rọ̀ clear dáadáa kọ́ mọ̀ bàá di wípé àìgbọ́yé dáadáa yìí máa kọjá pé kùdìẹ̀kùdìẹ̀ kù látọ̀dọ̀ ẹni tí ń sọ tàbí látọ̀dọ̀ ẹni tọ́gbọ́ tá a fi wá máa ronú tí ò fẹsẹ̀múlẹ̀ nú ẹ̀sìn ọlọ́run ọba síbẹ̀ a ní agbọ́dọ̀ dùn díẹ̀ níbi hadithi kí ni hadithu náà onú ni hadithu uthman bin hunayf akhusal bin hunayf wal hadithu wa kharaju fi sunan abi dawud wa fi sunan inda ibn majah wa fi musnad inda muhammad rahimallahu aljami anabi sallallahu alaihi wasallam ọkọ̀ lọ́wọ́ sọ̀hábà ń jọka fajaahu rajulun mahjubul basar kafifun dharirul basar كما صرح بذلك راوي الحديث عثمان بن حنيف عثمان ní bá sàbà sàlám jọ́nà ọkùnrin kadé ọjà àfọ́jú ọwọ́n ni ya Rasulullah irú òjíṣẹ́ ọlọ́run ọba ara nìmi pẹ̀lú àìrí náà ojú ìlọ́yù àfíà ni bá ń bẹ̀ lọ́n kó dójú mi padà kí n máa rí náà kí n máa rí náà ló pé mi. àbísà wọn sọ fún afọ́jú pé in shi'it da'awtu lak tó bá ń wọ̀ kí n bá ọbẹ̀ náà má bọ̀ ọbẹ̀ wà in shi'it tó bá sì kó o ṣe sùúrù fa huwa khairun lak sùúrù ló sì dáa jù fún ọ torí pé ẹ̀rí wá látọ̀dọ̀ sàtọ́lá wípé ìní gba ìrìnà ẹrú mi kan kí n gbójú ọ̀tọ̀ àti tòsí rẹ̀ láyé ń bíbáyìí kó sì ṣe sùúrù kó fi máa sìn mí lọ́wọ́ bá ké tásórí yọ̀nà mi illa awatu minhum aljanna àfi kọjá kójú méjèèjì mo ti fi ra aljanna fún inú wáyà mi ọkùnrin dáhùn wípé wa laysa li qa'idun ilẹ̀ ń tó lè máa mú mi káàkiri wa qad shaqqa dhalika alayhi àìrí náà sì ti fi ara níní kọjá là amsa wa ni kò burú فأمره بالوضوء nìrọ̀yà mi átìlì mi dọ́ọ̀à in tí a fi ń sàrọ̀lá igbá ẹbà ń bá mú wá ọbùnmíbẹ̀ fa àmọ́rọ̀ obìnrin wùdù àbíyàn ní ara sàlùwàlá wà àmọ́rọ̀ wà yóò sílẹ̀ wùdù sí sàlùwàlá ń dáadáa farabalẹ̀ sí dáadáa o fa àmọ́rọ̀ wò àyẹ́kọ̀ ọ̀rọ̀ káàtẹ́yìn bọ́bọ́sọ́lá sí ń bẹ̀yẹ lọ́yọ̀ náà fi dàrákà méjì tọ́ bá wá sáramọ́ta in tọ́ máa wéré ibi tá a wá ti wá débi tá a ń lọ nìyẹn ìntọ́ màá sọ wípé allahum ọlọ́run bá mi o inni as'aluk mọ̀ n bí ọ anábì nìkan máa sọ báwọn. wa atawajjahu ilayk bi nabiyyina muhammadin nabiyyi rahma mo wá ń dojú kọ pẹ̀lú anábì tọ́ ọ̀rán síwáyé tọ́jú anábì kẹ́ẹ́ mo gbàgbọ́ mo wá ń fi ànábì mo ń fi ń ṣe àtẹ̀gùn sọ́dọ̀ wà lọ́sọ̀ ta'ala allahum ọlọ́ọ̀bá mi ya muhammad iri annabi atawajja'u bika ila rabbi fi hajati hadihi mo ń fi ọ́ sí àtẹ̀gùn sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala níbi àlámọ̀rí tó débà mi kí Allah subhanahu wa ta'ala kọ́ bá mú ìbànújẹ́ náà kú àrẹ́mí nìkan máa sọ bá ń nígbẹ̀yìn kó sì máa pé Allahumma ọlọ́wọ́n bá mi o fáṣẹ̀fẹ́ òfin bá ń gbà pé ànábì lórí mi tẹ́yìn ọkùnrin ó sì ránfìlà ìtàn nínú ẹgbà wa kan faraja ilayna ka annahu lam yakun bihi dararun kọ̀pẹ́ lọ́ba sì dọ̀dọ̀ wa padà bí ẹni tí nǹkan kan ò ṣe rí inú wáyà mi faqama wa qad absara lọ́ba sì dìde ó sì ń rìnà kọ́dárú lọ́mọ́sálásí ntọ́ wèrè taib òwì tán ọ padà wà bá wọn lẹ́ntọ́nà ọba ti gbàdúrà rẹ̀ àmì ìgbà ní mọ́sálásí lẹ́n tó dìde tí ń rìn bọ́ bọ́sà sálám tó sì ti rí náà ibi láti wá rí ojú ibi tá ń lọ báàbù alìlẹ́yìn apákan àfa gẹ́gẹ́ àfa wa ibn abdulsalam wa man fi hadha ar wọ́n ní kò lẹ́tọ̀ fún ẹnì kankan kó fi anabi sallallahu alayhi wa sallam sí àtẹ̀gùn sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala yálà anabi ń bẹ̀rẹ̀ yìí ni yálà anabi ò sì láyé kì í sá anabi nìkan kọ́dà gbogbo àwọn anabi ọlọ́run pátá káti ẹ̀tọ́ wá sọ aṣọ páwọn ẹni sáwọn ẹni ti ẹ̀tọ́ wọn òun pẹ̀lú ìbádà rẹ̀ pẹ̀lú ìmánì rẹ̀ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ṣe wọ́n lẹ́rìí lórí tẹ́ǹsọ̀ yìí wọ́n náà lẹ́rìí wọ́n ló ti ẹ̀pọ̀ tí ẹ̀sẹ̀ kéke wọ́n nù suratu Zumar Allah subhanahu wa ta'ala ń sọ ń pa àwọn kẹfìrì wípé máa na àbúdù wọn lẹ́rìí kaná in tó kó wọn wájú ọlọ́run ọlọ́run ní kí ó jẹ́ fi ń sàwọn tẹ́ǹsìn wọn ni máa na àbúdù wọn sì wọ́n torí nǹkan kan illa liyuqarribuna ila Allahi àfi wọ́n lè bá a máa jẹ́ ohun gbífọ̀ fún alátọ̀dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala Ṣàngó tá à ń bọ̀ yìí àrán sọ́lọ̀ ní kọlọ́ba ní gbantá ń fẹ́ wá Ọbàtálá yìí àrán sọ́lọ̀ ọba ni ńlá fi ń pè á rí i pé kò sí é dàrẹ́ tì àfikún tẹ́pọ̀ àti ọlọ́ba ní gbàǹkà lọ́dọ̀ rẹ̀ òun làwọn eléyìí ẹ̀rí kanu wọ́n lẹ́rìí mi ṣé bí Allah subhanahu wa ta'ala ní ń pa wá láṣẹ nínú suratul jinna wípé a'udhu billahi minash shaitani rajim wa annal masajida lillahi fala tad'u ma'allahi ahada àwọn ibù forí balẹ̀ fún Allah subhanahu wa ta'ala tọ́jẹ́lì rẹ̀ masalasi káàkiri Allah subhanahu wa ta'ala ilé rẹ̀ ẹnikẹ́ni kò gbọ́dọ̀ tó máa pe nǹkan mìíràn Allah subhanahu wa ta'ala níbẹ̀ wọ́n lẹ́rìí mi tunu lára ẹ̀rí mi wọ́n ní Allah subhanahu wa ta'ala sọ́tù rọ́ẹ̀t wípé a'udhu billahi minash shaitanir rajim lahu da'watul haqq walladhina yad'una min duni la yastajibuna lahum bi shay'in illa kabasati kaffayhi ilal ma liyablugha fa wa ma huwa bibalighi wa ma du'a'u likafirina illa fi dalal gbogbo ẹni tó bá ti ń pè nǹkan mí lẹ́yìn Allah subhanahu wa in tí ò lè dá lónìí kọ́dọ̀ ọ̀rọ̀ wọn ọ̀tà sí ẹni tó tẹ́wọ́ sí omi níbi tómi ti ń yọ omi ti ń dà lẹ́ látọ̀ọ̀kan ọwọ́ ànáwọ́ sómi báyìí lè yẹ bílù omi máa bọ̀ lẹ́nu mi máa bọ̀ kò súnmọ́ mi bí omi kọ̀ máa fẹ́ ọwọ́ gbé omi kó mi máa dà sọ́wọ́ rẹ̀ ọwọ́ à ń dún omi lọ́ọ̀kan ni wọ́n ń báyìí ní ń dà fún bí ìgbà tí ń wo bẹ́ẹ̀ni ọlọ́run ṣe ṣe lórí àlàmárì mi kò sí tọ́kọ̀ mbẹ́ ní tí mo rán wọn ni kí wọ́n máa ṣe lọ mo kú ò lẹ́ntẹ́nì kọ́ máa kọ̀ǹtró tàbí tí wọ́n sọ pé báyìí ni o ṣe lágídí ní èsì rẹ̀ subhanahu wa ta'ala wọ́n ní kéètì ìta sẹ́rí mi ìtura wọ́n nínú suratul A'raf alọ́sàn sọ pé kánàbí ọmọ sọ pé kulla amliku nafsi naf'an wala darran illa ma sha Allah ولو كنت عالم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إلى النبي صفوان صلى الله عليه وسلم wípé ìyìn lágbára kankan láti ṣe ràmí láǹfààní tàbí láti má burúkú òfúnra mi gan tó bá wá jẹ́ pé tí a ní wọ́n sọ pé òun lágbára láti ṣe ràmí láǹfààní tàbí láti má burúkú òfúnra wọn lẹ́wàá sọ pé ẹ fẹ́ fi ohun gangan pẹ̀lú rẹ̀ láti fi ṣàgà sọ̀sọ́dọ̀ Allah subhanahu kò ṣeé ṣe àti àwọn àyà mi gẹ́gẹ́ bí thumma ma adraka ma yawmuddin yawma la tamliku nafsun li nafsin shay'a wal amru yawma idin lillah ọjọ́ gbàlẹ̀ kìámà ẹ̀mí kò rí sẹ̀mí kẹlá ń fa ni gbogbo àṣẹ agbára jọ́nà alọ́sàn lónìí wọ́n ní ẹ̀rí àwọn nù àwọn fáwọn abọ́sí gbogbo àwọn àyàtì àwọn tí wọ́n ní tàwọ́sùgbọ́ sàṣálám ó ní àlàyé nú ẹ̀sìn á ṣàlàyé rẹ̀ sáà lè fi ànábì sí tàwọ́sùlù sọ́lẹ̀tọ̀ nú ẹ̀sìn bóòrò sí lẹ́tọ̀ àkọ́kọ́ ayé àtẹ̀múwáyé wípé máa na àbúdùhùn á sí àwọn òsàì ìlàlẹ̀ ìkọ̀rìbùnà ìlà zulfa torí wọ́n lè súnmọ́ wọ́n alọ́sùn àtàlà àlàfíń sí wọn ǹjẹ́ ń tán sọ pẹ̀lú àtàwásùlù ìfí ànàbí sí àtẹ̀gùn síwájú Allah subhanahu wa ta'ala sọ̀rọ̀ ìbádà ń bẹ́lú ẹ̀ sọ láàkìrùn fún jọ́nà àbáǹforí balẹ̀ fún kò sí ń tọ́ka yìí ń bẹ́ ọ̀rọ̀ àyà lórí àwọn kèfèrí tí wọ́n ń sin nǹkan míì kò sì sí mùsùlùmí kan tí ó sọ pé ànàbí lòun sin sọ̀rọ̀ wa tó lọ́wọ́ sọlọ́mọ ẹ má pè ẹlòmíì máa Allah subhanahu wa ta'ala wọn ò ṣàrọ́kà sàṣìlám máa Allah fil ìbádà kèése tí wọ́n ń sọ ní wípé ìrí ànábì ọya bá ní bá ọlọ́run sọ̀rọ̀ tó jẹ́ wípé kò sẹ́n tó lè kọ̀ǹtró rẹ̀ lẹ́yìn rẹ̀ kèése jẹ́ ń wí náà pa ànábì pọ̀ máa Allah subhanahu wa ta'ala nafsu shay níbi àtàṣà ń sọ wípé gbogbo ẹni tí ń pe ẹlòmíì lẹ́yìn Allah subhanahu wa ta'ala wọn ò pe ànábì bóun nìkan wá jẹ́ pé àwọn ìfi ànábì sí àtẹ̀gùn àbọ̀nbì túmẹ̀ náà gẹ́gẹ́ àti àwọn àyà àti òkú náà bákan náà lẹ́yìn sẹ́lẹ̀kà náà mi ṣẹ́yìn kò sí ogun tí wọ́n yọlé yín tí wọ́n sì sá ní nǹkan lórí tó sì jẹ́ wípé ẹni tọ́lọ̀wọ̀n bá ń yọnu sí ni wọ́n ìkàn ló wọ́n fún tí ń jọ ìbínú ọlọ́run lójú ti á ni tí wọ́n sì tàn sínú ìyọnu ọlọ́run ìbẹ́nu àtàwọn bí ìgbésẹ̀ pé ìjọ náà àwọn alọ́sàrà ń sọ fún wípé sọ̀mọ̀ pọ̀ ọmọ kọ̀kọ̀ mọ́ dáko ẹnì kankan mọ́ tọ́ ọ bá ní kí n máa bọ́ ọ fìyà jẹ́ kèfèrí sáà máa pa wọ́n pọ̀ pé kèfèrí o èmi lèmi tí á mẹ́ni tí ó jẹ́ pé kèfèrí lọ́dọ̀ mi èyí náà clear ọjọ́ pẹ̀lú kìámà wal amru yawma idhin lillah kọ̀sẹ̀ tí ọ̀bàrà sí ń tòótọ́ in tó bá wá fẹ́ nìkan ṣe nínú ìyọ̀nù rẹ̀ jọ́nà lọ́rùn in tó fẹ́ náà ni èyàn clear ọ̀rọ̀ kejì ni pé annabi sallallahu alaihi wasallam èèyàn lè máa fi wá nǹkan lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala kí wọ́n máa fi ṣàtẹ̀gùn yálà ọwọ́ àlàyé ni o àbí kò sí láyé mọ́ wọ́n ní sẹ́ lẹ́rìí wọ́n náà lẹ́rìí wọ́n lẹ́rìí àwọn ní hadith dáhùn sálàyé ńgbà tó náà bí nbẹ̀láyé ẹnìkan sọ wípé mò ń fi ọ́ sátẹ̀gùn lọ́sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala àwọn tó sì kọ́ gbogbo wíbẹ̀ tí ló tún wá kùmọ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí jẹ́ fil Mu'jam Tabarani min hadith Uthman náà ibn Hunayf في قصة رجل كان يختلف على أمير المؤمنين عثمان بن عفان رضي الله عنه أرضاه ليقضي له حاجة ملمة به أقول كان يقوي عثمان أمير المؤمنين ẹbá ń gbọ́ bùkátà òtẹ̀mìdí ọwọlé kìrá yèrí ọwọ́ apàdé Usman Usman wa kọ pé ọ̀dà ń kọ́ ládùúgbà kan lọ́sàlùwàlà síbáyìí síbáyìí wà máa sọ báyìí àdúgbò ìsìláyé máa ń gbà náà torí pọ́sẹ̀ lùdú ayé àmsà sálám tọkọ ẹnìkan nínú àdúrà yìí lọ́mọ ṣe inshallah èmi àti àpàdà yíra padà ọwọ́ ṣe déédéé ẹjọ́ tí Uthmanu ń bọ̀ padà wá sáàfin ọkùnrin sáàdúrà ń tán ó ti wọlé òní ọkọ sílẹ̀ kò fún jọ náà olè Uthmanu kọ́kọ́ dìmọ̀ gbági ọwọ́ ah, ni kódà ó ní pọ́ọ̀mù láyà fílọ́ láti ẹjọ́ yìí ń wà ah, láti ṣe ọgbọ̀n tó àti ní ìsáwọn àwọn abẹ́rẹ́ o bó ṣe parí àdúrà ń tán ní masalasi ọwọ́ ń bọ̀ pọ̀rọ̀ wá pàdé Uthman ibn Hunayf usman wa sọ fún wípé bóni ní ah oní usman ò ṣe o oníkọ́dà mo lè pé mo ṣàdúrà tó ní í ṣeun ṣùgbọ́n èrò pò ń tó bá wọn mo mọ̀ pé o ti tẹ́lẹ̀ mí lọ́dọ̀ khalifa o ti bá ń parí àwọn yẹn ebi àti usman ò yára tó débi àti ẹjì sọ̀rọ̀ àdúrà tó ń ṣe gé àdúrà kíkẹ́ ebi náà ló jẹ́ kí n kọ́ tó bá lè mú odidi sọ̀hábí yòn torí ànábì tó bá nàbì jẹ láti kọ́ yẹn láti fi ànábì ṣe àtẹ̀gùn nígbà tí ò sí ànábì mà kí ló tẹ́ wàá sọ wípé àlè síbẹ̀ lọ ẹ̀sìn wọ́n ní point táwọn ti sìnkí ni o táwọn múnu àwọn àfa tí wọ́n tó jẹ́ àfa àwọn wá dúró láàrin méjì kí n túmọ̀ àrin méjì wọ́n túmọ̀ hadith táwọn náà wọ́n sì bá ní sọ́pọ̀ máwọn hadith mi àkọ́kọ́ kakọ́kọ́ màtúmọ̀ àtàwásùlù bí rasulillahi sallallahu alayhi wa sallam ìfi ànábì sí àtẹ̀gùn méjì náà ni àtàwásùlù bí dùn áyìhìn ìmọ̀ kéèyàn ò fi ànábì sàtẹ̀gùn sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala pé àdúrà tá a fẹ́ ṣe yìí o ànábì ìwọ lọ́lọ́ ńlá ìkìjú anybody wa lọ ìwọ ni o drive wa ń bẹ̀ ìwọ ni o ṣáájú wa kọ́ pé wíwọ̀ tọ́lọ́ wọn máa wọ̀ wájú ìtìjú tí ó máa tì rárá ti ẹ ìní ọkùnrin rẹ̀ bá wa tàwásùrù pẹ̀lú ànìyàn nìyẹn sáà lẹ́rìn lórí ẹ̀ àmọ́ جاء في الصحيح إن ابن بخاري وفي غيره في قصة عمر بن الخطاب في عام رمادة لما أجلب الناس وكحتوا لمدة تسعة أشهر سنة ثمان asota baada alhijra annabi sallallahu alaihi wasallam ó ti papòdà abakar papòdà uthman mbẹlórí umar mbẹlórí fa ujidibu allah subhanahu wa ta'ala wa mu amsaka ilman ilmatar ilmatar allah subhanahu wa ta'ala ó jẹ́ kí omi kọ kama láti sama sílẹ̀ sí madina sa gbegbe tí wọ́n fi lo oṣù kan bẹ́ẹ̀ ó yẹ oṣù méjì oṣù mẹ́ta oṣù mẹ́rin tá a fi wá dádó odidi ọdún sí mẹ́rin òjò òsì kan fún ìdá mẹ́ta nine months tó fi wá di pé tàgọ́yà wájú ard ilẹ̀ ti change sí bí eérú tó tún jẹ́ ilẹ̀ tọ́jọ́ wípé òun pilẹ̀ mọ́ lágbára ń bẹ̀ tẹ́lẹ̀ umaru gan lọ́dún yẹn ó chẹ́ǹgì débi pé àwọn afáàfin rẹ̀ wípé ẹ ń bá rí òun lè mọ̀ pé lárúbáwá ni tóun náà sọ wípé òun ò ní fẹ́nu òun kan òróró òun ò sì ní jẹ́ nǹkan kan tó lè mú ara tó lè sara lóore àfi kó òun rí pé ìdùnnú kárí àwọn aráàlú. radiyallahu ta'ala anhu àwọn tí ànábì sàsàm tí wọ́n tírénì nù ẹ̀rọ tírénì ànábì nù sọ̀rọ̀ wa tùlọ́ sàlámù alẹ́ wọ́n lò lọ́jọ́ náà lọ́hùn wọn ò ní ayé yẹn wọn ò ní sọ́kàn ọ̀wọ́ ni a nì sí wọ́n sàn náà tiẹ̀ ni fún àtó ní ìdíyẹ bí wọ́n bá ní ọkànjọ́ náà lọ́hùn àtàwọn àtọ́kàndà ìbásíkò wọ́n ti pín àti lọ́ntiẹ̀ ọmọ àwọn ọ̀rọ̀ ìṣesí yìí فتنبأ تنبأ asawa taji ọwá dìde ó ní ẹ̀yìn yẹn wà láìpọ̀ ẹjẹ́ àlọ́ bí Allah subhanahu wa ta'ala kọba ni mú ìnira ìkó kí láwàá sí báyìí bá ní ẹjẹ́ àlọ́bá amú ànábì tó jẹ́ ẹ̀gbọ́n bàbá rẹ̀ al-Abbas tàbí kọ́ jẹ́ àbúrò bàbá rẹ̀ náà al-ikhtilaf lil ilm al-Abbas ẹjẹ́ àlọ́ rìbá èmi ni amirul mu'minin èmi ni pẹ́sẹ̀ntì gbogbo mu'minin èmi ni olórí yín èmi ni ipò kí n kó yín sẹ́yìn kálọ̀rì bẹ́lọ̀n èmi mú nípo ṣùgbọ́n ẹ̀mẹ́jì àṣẹ bẹ́ẹ̀ àbáṣùn ẹ̀dí àti ìwájú nígbà wọn lọ́tẹ́ lọ́tẹ́ lọ́tẹ́ bí ti ṣàdúrà tí wọ́n ti bẹ́lọ̀n kọ́rọ́ jù Umaru wa ni o kunna nígbà tí ń tọ́ mú ọ̀dà nastasqi bi nabiyyina muhammadin sallallahu alaihi wasallam fatasqina anabi la fi máa tì wájú láti líìdì wa bẹ ìwọ Allah subhanahu wa ta'ala kó o lè chẹ́ǹjì nira wa sí ìdẹ̀kùn anabi ni o sì máa yẹ o. wa nastasqi bi amri nabiyyina ṣùgbọ́n lónìí a ti ara ilé ànábì iwájú tọ́jú àbúrò bàbá rẹ̀ al-Abbas àti iwájú kọjá pọ̀ ní ó lè di wa níbi àdúrà abánirọ̀jò yìí Allahumma skina ọlọ́run ọba o àgbàbọ̀dọ̀ lẹ́yìn àṣojú ká o Allah subhanahu wa ta'ala èmi gan tí mo jẹ́ umaru mo rẹra mi lẹ́tà pátápátá tó ti mo ṣe jẹ́ amirul mu'minin ṣùgbọ́n à ń wò wípé ò máa tijú ànábì káwá ti ara alẹ́ rẹ̀ náà wájú kọjá pọ̀ ni ó líìdì wá ń bi àdúrà yìí bá a ṣe ń ṣe pẹ̀lú àdúrà sàsàràm náà dákun wá sànù wa wá rọ́jò fún wa wọ́n sì ń sìn àbáṣù lédi wọ́n ń ṣe àdúrà yìí tán Allah subhanahu wa ta'ala sì ń chẹ́ǹjì sánmà fún wa ó sì rọ̀jò. a ẹ̀rí lọ́dọ̀ Umar rọ́bì àtàràbọ̀ wípé nígbà tí ìnira bá dé láyọ̀ sàṣálàm wọ́n èé máa pa Allah subhanahu wa ta'ala tí wọ́n wá máa pe ànábì pé ànábì o ìrìn o agbọ̀gbọ́ o wàá rọ̀jò fún ọ la ajẹ́ wípé àtàwọ́sùlù bíọ̀sọ̀ àṣálàm ìfi ànábì sí àtẹ̀gùn ìtumẹ̀ àkọ́kọ́ ni àtàwọ́sùlù bídùn ààyè fi hayati ká fi líìdì wọn bí àdúrà yìí torí kò sẹ́ńtọ́ náà ń lè gbọ́ tẹnu ẹ̀ tó tú ọ nígbà tí ń bẹ láyé ìtumọ̀ àkọ́kọ́ nù. ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì omi àtàwọ́sùlù bí ṣàfáàtì rasulillahi sallallahu alayhi ìmọ̀ àfikànà bí ọ̀ báyàn dìrẹ̀ bẹ́ẹ̀ báyàn sì pẹ̀lẹ̀ bí ọ̀sọ̀ àtàlá ẹ̀rú ẹlẹ́sẹ̀ ni mí dákùsà ní ọlọ́bàṣà ẹsẹ̀ ìpọ̀ ìnira kan báyìí ìṣẹ̀lẹ̀ sí ni bandi rẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ àṣàtàlá kí ànábì wà lára náà lọ́ọ́ máa bẹ̀ èmi ọ̀ wà máa bọ́ ọ sọ fún padà ńkọ̀rọ̀ wípé sádàkó fi pọ́n lé ànábì níbi ọ̀hún sádàkó mọ̀ wò tẹ̀sẹ̀ rẹ dákun o ti ní tọ́ ọba ti yọ̀ǹda fún mi kí n sì pẹ̀fẹ́ nìkan ọ̀ máa gbàpẹ́ mi Allahumma fashafi'ni fi dákun gbàpẹ́ mi fún un ìfi ànábì sí àtẹ̀gùn pẹ̀lú ìjẹ́ pé òun ní báyàn sí pẹ̀lú Allah subhanahu wa ta'ala kí la wá rí nínú àdífì sálà kọ̀kọ́ la rí ní abẹ́lẹ̀ kejì awárẹ́lẹ̀ kejì kí lẹ̀ rí wa máa lọ mọ́sálásí lọ́rọ̀ ìsálùwàlà wa máa wí àwọn àdúrà yìí nígbà tí wọ́n wí àdúrà wọn ń gbà lọ́sọ̀ bí mo bá tiẹ̀ ń yan náà fìlà fún ọ tí mo wá ń tẹ́wọ́ sí ọ èmi kí mo ní àdúrà tí mo ń ṣe anabi ló ní máa ṣe idan àtàwájẹ́wò ìlẹ́yìn a jẹ́ pé mo fi ànábì ṣe dráìvà mi nítorí kíni fàṣàfíìnì fi dákọ̀ anábì náà ti ń bá mi sí àmì ó sì ń bá mi ránwọ́ sí wà Allah subhanahu wa ta'ala lẹ́gbẹ̀ẹ́ kan wá wo ìdí rẹ̀ bẹ́ẹ̀ títóbi ìwọ Allah subhanahu wa ta'ala ó sì pa ànábì lè dákọ̀ má jẹ́ ń sunkún padà lọ́wọ́ ìbalẹ̀ lẹ́ẹ̀kejì mà wá dojú mi padà ǹjẹ́ ànábìsà sàrám sọ wípé abásìn kójú na ń bẹ̀rù ti gbàpá náà ládìjí ó rí ọgbọ́n kan kí ni ọgbọ́n náà ọgbọ́n tí ó jà máa mọ̀túnmá ìdúró ti Allah subhanahu wa ta'ala ọwọ́ akọ pé ìwọ náà ọ̀dà kun ọ̀dà sí lórí sálùwàlà lọ́sàrò àtàn lórí iná lọ́sẹ̀ àràkà méjì tó sì ti wà nù tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún pé wasta'inu bis-sabri was-salah tẹ́ ẹ bá ti ń wà lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ẹ fi sùúrù kọ̀rọ̀ yín pápá yín ní í ṣe ayé ìwọ náà ìwọ mọ́pọ̀lọ́ ń kó ayé náà kan lọ ìdò ìbúlẹ̀ ti jọsí mítì tọ́sọ bẹ́ẹ̀ fún tọba káyé náà kan lọ àìmọye ń dẹ́bọ ń ṣe chairman ń ṣe gómìnà ń ṣe president wọ́n ń dẹ́bọ wọ́n ń dẹ́bọ wọ́n ń dẹ́bọ tọba jẹ́ bẹ́ẹ̀ lọ bá jẹ́ pẹ́sù lágbára ni kí ló dé tí òjò gbogbo wọn wọlé naam ẹgbẹ́ kan kúrẹ́ nílùú àṣẹ àríyàn márùn mẹ́wàá wọ́n sì wọlé pọ̀lẹ́ ẹ̀kan náà ajẹ́pẹ́ ń tọ́lọ́ ń fẹ́ kọ́ bọ́ọ̀bẹ̀ náà lọ bọ́ọ̀bẹ̀ ìbá àwọn atọ́ yọnu ọlọ́run ọba débẹ̀ ìyọ́tọ̀ yọnu ọlọ́run tó bá tọ̀ bínú ọlọ́run ọba yóò rí bínú ọlọ́run àníká pé sùtẹ́ wí lágbára sẹ́ ẹbẹ́ nìkan kí ń gbẹ bọ́ọ̀lù ọba nà kókó bọ́ọ̀bẹ̀ lẹ́ẹ̀kan náà eléyìí ìlú ẹgbẹ̀ kan àwa tún bọ̀ Annabi sallallahu alaihi wasallam nínú ìwáyà yìí ọwọ́ ń sọ fọkùnrin pé máa sọ fún pé Allahumma fashafini fi Allah subhanahu wa ta'ala dákun ìpè ànábì tó náà tó ń bá mi rawọ́ sànú mi torí wípé ẹnì tó ní kí a máa tẹ̀lé nù mọ̀ ń tẹ̀lé òun náà ní sì tún bá mi dìrẹ̀ bẹ́ẹ̀ fún Allah subhanahu wa ǹjẹ́ ànábì sọ fún àsọ̀hábà tí mẹ́lẹ́gbẹ̀rẹ̀ wípé ẹ máa wo <laughs> mo ti bá a sọ̀rọ̀ ẹ̀ náà sìn Ah, tí wàá bẹ̀rẹ̀ dójú ọkùnrin padà àṣírí tó ń gàfi ń jọ́ lọ́wọ́ aṣọ ní ìsìn ṣé ànábì yìí máa ànábì náà tó wá ń tún rawọ́ ra sẹ̀ fi pọ́n mi lé dákun fi pọ́n mi lé dákun bá ń lójú ẹ̀ padà fún sọ̀rọ̀ wa tó lẹ́wọ́ sálàmù alẹ́ eléyìí ọjẹ́ gbogbo tí ń ṣẹlẹ̀ lójú ànábì sallallahu alaihi wasallam tí ó bá wá sí bẹ́ẹ̀ mà ń kọ́ sọ́jà àzàfún akásẹ̀tà wá sílùú pẹ̀lú kíni o pẹ̀lú ànábì bẹ́ẹ̀ ká sọ wípé ànábì bá ní bẹ́ẹ̀ lọ tí ó sì sì ń bẹ́ẹ̀ mà ànábì wà sí pẹ̀mí tí ó sì sì ń bẹ́ẹ̀ mà èèwọ̀ lélẹ̀ inú ẹ̀sìn wa. àwọn tí wọn lálẹ́ sí ń kọ́ ṣe bí sọ̀hábíyù ni Uthman bin Hunayf naam sọ̀hábíyù jalil radiyallahu ta'ala anardo àwọn àpàdà wípé sọ̀hábíyù jalil ṣùgbọ́n tó dánwó yìí èèyàn mélòó méjì mẹ́ta mẹ́rin lọ́gbọ́ sí mọ́nà sọ̀hábà sínú àwọn àfáà sọ̀hábà ló sí wa ìgbìyànjú kan láti inú tara rẹ̀ tó ń rò òǹlẹ́lẹ́yìn kìí ṣe tí àwọn tí wọ́n jó mímà nínú ọ̀tá ni o nínú àwọn sọ̀hábà tí wọ́n sí lápẹ̀rẹ̀ alẹ́ jáde mọ́sálásí nìsí kárí inú wáńbì ló sì bọ́ta ń bẹ̀ lọ́ba mú kamọt pàwùlọ́bájá ní bá fowó sí mọ́ wọ́n sì máa tà wọ́n máa tà pé yóò lè fọwọ́ sí mu nǹkan bẹ́ẹ̀ wọ́n fọwọ́ sí wọn náà ní nǹkan tí bọ́dọ̀ ní sì fọwọ́ sí mu nǹkan mẹ́ o ṣé bákan náà bóyá ó lè lọ́sẹ̀ dèbí rí kò tí ẹ̀ tó gbogbo bí ti ń bọ́ wá sí gan kò gbọ́ rí pé yóò fọwọ́ sí mu nǹkan pé ṣàyítọ́ ni máa fọwọ́ sí nǹkan àwọn sọ̀hábà tó jẹ́ pé pẹ̀lú ọ̀nà ẹ̀ kí wá lẹ̀rí wa ẹ̀rí àkọ́kọ́ òní tó ṣẹlẹ̀ pẹ̀lú Usman pẹ̀lú Umar Umaru jọ́nà lọ́hùn ó ní gbogbo òlu èmi kọ́ ní líìdì wa ń bi àdúrà kọ́lọ́rọ́ gbèyó amú ànábì ni fasakata sọ̀hábà fàhádà ìjìmá òǹsùkùtì àwọn sọ̀hábà yòókù lójú gbogbo náà ti jọ sọ̀rọ̀ yìí wọ́n sì dáa lé wọ́n pé no ní mo ti jábìrì mùmìnì ìwọ́rin à ń wá ìdí rẹ̀ bẹ́ẹ̀ sọ́dọ̀ rẹ̀ pẹ̀lú sí olóró pẹ̀lú àtà àtúnwò wípé ọlọ́run sì tún lè rolé mọ́rú ẹni báyìí la nítorí pé ẹ̀jẹ̀ tuntun bẹ lára tiẹ̀ ó tún súnmọ́ ẹ̀jẹ̀ ń tọrọ ọba yọrù sí ṣùgbọ́n àrùn tó máa hà sí gbọ́dọ̀ lọ́bí sáré rẹ̀ àwọn sọ̀hábà ń bẹ́ẹ̀ gbogbo wọn sì gbà bẹ́ẹ̀ wọ́n dà lè sí ẹnìkan bá ní gbogbo ń tẹ̀ ń sọ ìdún riwaayat wa wankɔ an tariqi malik ni dari khazin umar malik dari wal hadith mukharraj fi musannaf ibn abi shayba bi isnad sahih nígbà wàhálà ìdè oṣù kìíní lọ kejì kẹta kẹni karùn kẹfà ń lọ tí ara níwọn tí o sòmi tí o sì ẹkẹ o gbó nǹkan ti gbẹ jẹ arábìnrin sọhábà ọkàn náà sọhábà rọjùlùn apá kan bilal ibn al-harith al-mazani ọba lọ bí sàrí ànábì sallallahu alaihi wasallam ó ní ya rasulallah ilé òjìṣẹ́ ọlọ́wọ́n ọba istasqi li qawmik fa innahum qad halaku báwọn èèyàn rẹ tọ́wọ́n náà lọ́wọ́ ọba àti kútọ́ra yìí ìnira ìpọ̀ wọn ni íńtẹ́lì yìí sẹ́yìn ṣe bí sọ̀hábì ìrọ̀nà tí ọba lẹ́tọ̀ sọ ẹ̀kọ́ síbẹ̀ àwọn àfáà ní kánísòrò ìjẹ́ ní inú àwọn àfáà náà sọ̀hábà lọ́wọ́ kò sí inú àwọn àfáà náà sọ̀hábà àwọ̀ wa tún rí ẹ̀rí méjì tá a fi mọ̀ wípé kò tó sẹ́rí ń bi ìtàn rẹ̀ gan ẹ̀rí àkọ́kọ́ nínú rìwáyà gangan ó ń kú òní di sàárè oorun tí yóò sì padà jọ náà fáwọn tí a fi lè mọ̀ náà ní a bá ń bá sọ̀rọ̀ lójú wa ń tọ́ dánwò mọ́dọ̀wò mọ́ láàkínní ti Umar Umar ní ọlọ́rọ̀ yìí bá àwa lè sọmọ́rì wáyé àti ti bẹnu sọ wípé ń tọ́ fànù tó ju mọ́rù náà ṣẹ̀ṣẹ̀ fi wá wálẹ̀ torí wípé ìnira yìí tiẹ̀ ti kó ọpọlọ ọ̀pọ̀lọpọ̀ wọn lọ ìpè Umar ní ọlọ́rọ̀ yìí bá kọ́ wá bí ó ṣe tọrọ omi fún Umar nabi mọ́wàá bí sáré máa wò kí lọ́wọ́ àfàtì òfin bóun gángan nítorí pé àwọn àyè méjì kan bẹ́ẹ̀ tí wọ́n ti gbẹ́dàjọ́ léèyàn lórí tí wọ́n èèyàn bá dùn rí kọjá bó ṣe yẹ àtìgbà tí ìbànújẹ́ náà bá dé ògóńgó lára èèyàn. tá a yìí náà ọ̀sẹ̀lẹ̀ tá a rí lórí rẹ̀ àkọ́kọ́. anabi sallallahu alayhi wa sallam àwọn ìyàwó aisha ní àwọn òríbi tí anabi tó ti sí ara alẹ̀ báyìí apá ara báyìí àfijọ́ tí ó fẹ́ pàdé ẹnìkan sọ̀hábà ó sì rìn àjò tipẹ́ àmì tí wàá rí tipẹ́ ànábì sì dìde báyìí aṣọ ti yẹ báyìí àbí òtí ẹ̀wòsẹ́ ẹ̀ka tẹ́ èdè ma fa anakọ̀rọ̀ rasul salawatullahi wa salamu alayhi kí wọ́n á ní àà sáà nàbí náà báyìí ní ṣe ìmọ̀nì náà lélẹ́ báyìí ní sí ẹwà sọ ti yẹ torí pé ìdùnnú yìí o ti kọ́fà àwọn nǹkan kan tí ò ní jẹ́ kéèyàn sáré rí bẹ́ẹ̀ bákan náà nìbànújẹ́ tàbí bẹ̀rù nǹkan kan ṣẹlẹ̀ ń bàdàn lọ́dún kan àfẹ́dàkọ àdúgbò tóró súnmọ́ bí lóòrù ni wọ́n ṣe bí ilé epo kan jó tí lànà ilẹ̀ ní gẹ́gẹ́rẹ́ àbí bani àbí bọ́ǹbù ni. Gregor, àwọn èèyàn wá ń sáábò òde nù ilé ìbànújẹ́ ìpayà ti mú wọn ó ń kálukú ọmọ tí ń ṣe mọ́ àwọn kan wá wà ń tàwọn wá jọ ń rojọ́ ẹlẹ́à kan bóde ẹlẹ́à ni o pẹ̀lú bra àti ẹ̀ẹ́ nígbà wà láìsẹ̀ bẹ̀rẹ̀ òun kálukú ń bòrè pọ̀sẹ̀ torí nàìjíríà wọn nígbà wà rí pé ah, kí ní ti rọlẹ̀ kò ti ẹ̀dọ̀ náà àwọn làfàwà ní bàbá àti mú agbára sí bẹ̀rẹ̀ òun rẹ̀ nu lọ bá dàbò ẹlẹ́à ní ọbẹ̀ ìsáwọ̀ ọ̀nà olílọ ṣùgbọ́n bẹ̀rẹ̀ oúnjẹ ọmọ bọ́ǹkan ṣe bóde agbára ọmọ àfà ìlọbọlé ẹlẹ́à lọ irú ẹ̀ náà sì ṣẹlẹ̀ rí mo fowókọ bo yunifásitì yẹn lásìrí ní Saudiya àwọn kan wà lọ yin bọ́ǹbù lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ bí àwọn èèyàn ṣe ń sábòde lóru nu ní òrò wọn ò mọ nǹkan kan láàrin thirty minutes tí o gbọ́ gbà gbà gbà ó ká lùkùsí bí ayé ti parẹ́ ni àwọn èèyàn sì ń bòde òrò nígbà tó ju wọn wá wà lẹ́kọ̀ọ́ ah ó ká lùkùsí àndọ́ bòdì fúnra rẹ̀ pé ah ló ká wọlé lọ́ńkọ̀ọ̀kan wọn ò rí nàrí nǹkan kan káwá sọ wípé gbogbo yìí ti di ọlọ́mọba yìí torí ẹ bóde lé o ìyìn tí ń ṣe lásìkò yìí ìbànújẹ́ yìí ìnira yìí ìpáyà yìí ó ti borí ọpọlọ ìlọ́fà ń tẹ́ni ìwáṣe ojú ẹsẹ̀ wọ́n sì kọ̀rẹ́ tiẹ̀ mọ̀dà wọ́n ọmọ ìtì ọmọ ọmọ ìlọrọ̀ rìbá kò sì dùá fún akíní o kò sì dùá ìjà wa gbọ́rù ẹ̀mọ́ padà bákan náà tá a bọ́rù sẹ̀rẹ̀sẹ̀ nìyí kèésì ara àwọn àgbà sọ̀hábà kèésì ìsára àwọn mọ̀nú àsọ̀hábà nọ́ọ̀fù ṣe iná ní tọ́sílẹ̀ pẹ̀lú tani o Uthman bin Hunayf tó fi ń kọ́ ẹni yẹn pé kọ́ máa ṣe bá ń padà ìrẹ́n ọlẹ́tọ̀ ká fi àdúrà nẹ́bì sí àtẹ̀gùn nígbà tí ń bẹ láyé lídìí wọn bí àdúrà yìí ọlẹ́tọ̀ ká fi ìsìnkú àdúrà sàlám ànábì ìbánilárọ̀ sọ̀rọ̀ sọ̀tàlá bọ́ọ̀ máa sàmì lórí àdúrà wọn báyìí náà máa sàmì ni lórí àdúrà rẹ̀ sádàkùn kọ́lọ̀ torí yóò wo tiẹ̀ mọ́ wa la nígbà tí ń bẹ láyé ọlẹ́tọ̀ ṣùgbọ́n bádàlì mamat lẹ́yìn gbàtà sàmtì papòdà ẹnìkan ọ̀lẹ́tọ̀ àti ṣe bẹ́ẹ̀ mà tó jẹ́ pa abálẹ́tọ̀ àti ṣe bẹ́ẹ̀ ni kí ni umaru ọmọ àdààmú sí tí ẹsẹ̀ àkáàlù lẹ́yìn tí wọ́n ẹsẹ̀ máa lọ wá àbáṣù tó ń tún jẹ́ ń tí ń sẹ̀mí lọ́wọ́ tí ó sì rò pé dáadáa ń bẹ lára rẹ̀ tí wọ́n ò fi kọ́rí bíi sàrí ànábì sallallahu alaihi wasallam sọ́nkíà bákan náà anabi sallallahu alayhi wa sallam àwọn nkẹ́kẹ́ wa ń bẹ tó tilẹ̀ fẹ́ dá ìrùjú lẹ̀ kì í sì ṣe ìrùjú àákìlẹ̀ àwọn náà à ń pè nkankan ní baraka alubarika alubarika ìtumọ̀ rẹ̀ asùnwẹ̀ni thubut wal luzum kí nkọ́ pẹ̀tàpẹ̀rẹ̀ aṣojú kan a tún wá ń lò fún dawamul khair kó orí ọsá wà ń bí kan kọ́ máa lékún sí gbogbo gbà wa ziyadatu Allah subhanahu wa ta'ala ó sì ànábì ní mubarak alálùbáríkà ọwọ́ ajé káwọn àṣìṣì kan wà lára rẹ̀ tí ó sì lára ẹ̀dá mi nítorí ìjẹ́ ànábì ọlọ́run salawatullahi wa salamu alayhi eléyìí ni àwọn sọ̀hábà kan ni wọ́n gbọ́mà tí wọ́n sì lo àǹfààní yẹn pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam wíwá ànábì sallallahu alayhi wa sallam alayhi oore ńlá ni rírí rẹ̀ oore ńlá ni ìfarakí oore ńlá ni. níbi ìgbà tó pà jẹ́ orin akọjá Abu Dawud fi sunanihi min qissati Usaid bin Hudayr wal imam Hakim fil Mustadrak annabi sallallahu alayhi wa sallam wa pẹ̀lú àwọn sahaba Usaid bin Hudayr rajulun fihi muza muza wa miza ẹnìkan tó jẹ́ kẹfìrì mùdáàbà ìmọ̀ ń sábà sáwàdà gan wọ́n wá ń ṣe nǹkan kan lọ tó nídìí kó ń kálukú serious yóò hẹ́dí fìlùkọ́ọ̀ ní wáyà mi yẹ hẹ́dí fìlùkọ́ọ̀ ń bá wọ̀nyàn sọ̀rọ̀ pé à ẹ̀mẹ́jẹ̀ àtúrà lẹ́ o ẹ̀jẹ̀ amúra dáadáa o kásẹ̀sì kásìkò ọ̀sán bá wọn sọ̀rọ̀ ọwọ́ ń sọ̀rọ̀ ìpanilẹ́rìn fáwọn èèyàn amsa wa ń bọ̀ pé kusallaiki awada wato anahu nabi fi khasirati bi'udin igi tí mbẹ wà nàbí ànàbí wà fi tẹ̀ní ẹgbẹ̀ báyìí nígbà tí wọ́n fi nǹkan tìyàn báyìí àá à àwàdà ìpọ̀ à lọ́ba ni àá ànàbí òfin gígùn mi lẹ́gbẹ̀ẹ́ asbir ni tí lọ́ba bá sọ bá ń kí ìtumọ̀ ni wípé ọ̀ farabalẹ̀ fẹ́mi náà tí ń ṣe tèmi padà asbir ni ń o. Hafsa wọn sọ fún mi pé istabir ọ̀fẹ́ gbẹ̀sán gbẹ̀sán àwọn yòókù bá ń wojú àwọn pé à ah, kí á ní Usaid lóun dàwọ̀ yìí ọgbẹ̀sán à ń bí lọ́ba mú igi tiẹ̀ náà ọba ní ya Rasulullah inna alayka qamisan wa laysa alayya qamisun nípa tó fi gígún èmi ibi ó ti fi gígún mi kò sí aṣọ lára mi ń bẹ ìwọ náà ó sì aṣọ kúrò níbi ẹ̀gbẹ́ tó ti fi gígún mi. fọ́nrọ̀fọ́ sàṣán náà ń pọ̀ mí sí ànábì bá sì aṣọ níbi ẹ̀gbẹ́ báyìí ọkàn sáré ju gílẹ̀ ni fàtàbọ́nà lọ́ba sún ànábì mara fàkọ́bala káṣíhàhù kí lọ́ba ń pè ní káṣíhù ẹ̀gbẹ́ ń bí wàá sọ wẹ́yìn padà lọ́wọ́ òkè báyìí ibi tí lọ́ba ń pè ní káṣíhù nù. No lọ́ba sáré jugilẹ̀ lọ́ba fabẹ̀ mara ní bá ń kíìsì bẹ̀ lára sàlám ó ní ya rasulallah innama aradtu hada ntí mo fẹ́ ṣe gangan lélẹ́yìí àwọn òsè wá kí ara rẹ̀ báyìí tí n sì lu láàrin mi àti alọ́sọ̀tálá tí wà ní ilé fi bẹ́ẹ̀ pé à ah, bọ́ba ló fi mí iná lónìí tí mo sì tún ṣe wọn mo lè ṣe ara ànábì má ti kí ara mi dákun ó sì ní jára ànábì ọ̀wọ́ ná ní tí mò ń fẹ́ nu wíwá rẹ̀ ni tó bá jẹ́ pé òdì ni ọba gbọ́yé ń bẹ̀ wọ́n á sin àwọn òníjẹ́ wọ́n sin ànábì gan tàbí wọ́n lọ wú òkú rẹ̀ níbi tó wà fil hayat nígbà tí ń bẹ láyé àwọn nǹkan wọn ń bẹ lára rẹ̀ sọ̀rọ̀wátì lọ́wọ́ sọ̀rọ̀ màálé tó yàtọ̀ gírígírí sí wa àwọn àmẹ́yẹ kan wa àwọn àkó ọ̀pọ̀lọpọ̀ wa ń pa àfáàrù ànábì ní ọ̀wà jẹ́ kútúbà ti ń bọ̀ àfáàrù ẹni pé irun ara rẹ̀ bọ́yá ń gbọ̀ ọ̀fárí ni ó ọ̀yarun ni ó aṣọ wọ̀rì sáà lè fi wọ́ọ̀lù bàríkà sáà lè fi wá ìwòsàn nígbà tí ànábì ń bẹ bákan náà nígbà tí ó sì má bákan náà sáwọn nǹkan sì kù láyé lẹ́nì pẹ̀lẹ́rì àbí ó sì má ṣáájú jaa fi sahih ìdààmú muslim min hadith anas bin malik radiyallahu ta'ala rọ̀bọ̀ máa muslim agbàrí wáyà kan wá hadith anas malik anasu kan rasulullah sallallahu alaihi wasallam idha sallal ghada tí ànábì bá ti kírun tán lásùn bá báyìí jáà kọ́dàmùlì Madina gbogbo àwọn tí wọ́n jẹ́ bí ọmọ ọ̀dọ̀ káàkì ní Madina nílé kọ̀ọ̀kan ó ń kálukú opportunity nù tànàbí fún ọ̀nà láàyè tiẹ̀ náà jáàwù bí àníyàtìhìm fi àmà ó ń kálukú ọ̀lọ́mọ gbé kúrúbá wa ẹlòmí ò gbé pẹ̀lú wa ẹlòmí ò gbé gbogbo wọn ti pàmí bẹ́ẹ̀ ó ń kálukú ọ̀bà máa wá bánu sàsáràmì kọ̀ọ̀kan ngargo ti rutu ẹ̀lẹ́rí báyìí tí wọ́n ti wá ń fama utiya bi inahin wọn ò ní ti koroba kasi asa salam illa wa gọmi sayada fiha àfi ká anabi ọkọ ọbọ báyìí anabi ọkọ ọbọ ní omi báyìí yọ yọ owó ẹ padà ẹni yóò tún gbé tiẹ̀ bẹ́ẹ̀ yọ yọ owó ẹ padà àwọn wo ni o àwọn ọmọ ọ̀dọ̀ káàkiri káàkiri tọ́jẹ́ wípé wọn ò sí inú ẹni tára rẹ̀ ò ní yá tí wọ́n wà wípé afọ́n ní ẹsikúsì pé ò ní ṣiṣẹ́ òun ọ̀rọ̀ fún mi wẹ̀ bára rẹ̀ tó ti lé padà bí wọ́n ṣe wọ́n rí wọ́n lò ń lò lè òjò tán ara tó ti dọ̀tún àsìkò wàhálà níbi fílẹ̀ fún hánúsù wàhálà rẹ̀ mà tó ń rí lára ànábì ni wípé farubama já ń fílgọ̀dá ti lè bá rí dà ìgbà míì bẹ tí ó sì tún wá ní ìdajì tí ó tutù burúkú burúkú wàlá ànábì ọ̀sàwọ́rí ìlà wàgbọ̀mísàyádà òfin hà tó ń ti bẹ́ẹ̀ náà ànábì òsùnmọ́ bá ọkọ̀ ọ̀bọ̀nú omi wọn kìí sì pé lọ́rọ́ ìgbómi ògbókaná o ìdá ń sọ kìí ṣe òtútù kékeré o àníbẹ̀ tó máa bá kọ́ọ̀bọ̀ wọ́n máa kọ́ọ̀bọ̀ gbogbo àti máa sì lọ fún mi ń wẹ̀ abẹ́fẹ́ ṣe nǹkan wọ́n sì máa rí ìbùkún ọlọ́wọ́ bá ń bi omi o wọ́n sì máa rí ìwòsàn láti bi omi o ànábì nìyẹn Abubakar papòdà kọ́dà kọ́mọ̀dòdò ojúmọ́ kọ̀lọ́jọ́ kan fún wa pé jimajima nìkan ni máa ṣe kò ní fún wa ṣùgbọ́n àníbùsàsán àwa ń bọ̀ ń pa àtharu rẹ̀ oògùn ara rẹ̀ ìtọ́ ẹnu rẹ̀ èékánná rẹ̀ irun orí rẹ̀ aṣọ tí ara rẹ̀ kẹ́rì ìjẹ́ àwọn sọ̀hábà mú bẹ́ẹ̀ fi wòsàn ní o bẹ́ẹ̀ fi kankan ìjẹ́ ẹ̀rí kan sì bá kí wa lórí rẹ̀ bákan náà tọ́ba lè kù láyé lẹ́nìí sẹ́ẹ̀rì wà pé kù tọ́ba sì kù sáà lè lò náà bẹ́ẹ̀ padà bíyàwó ni minna rahman min huna naqif wa nastamir في الجمعة القادمة إن كان في البقية هذا وصلى الله وسلم على محمد وعلى وصحبه وسلم الحمد لله الحمد لله الذي تعبدنا بدين الإسلام دين حنيف وجعل لنفسه الدين الخالص وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ألا لله الدين الخالص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 من قصة رجل ضرير محجوب البصر والرواية مخرجة في المسند عند أحمد وفي السنن عند أبي داود وعند ابن ماجه بسند الصحيح من حديث عثمان بن حنيف أخو سعد بن حنيف رضي الله تعالى عن مرضاهما أن رجلا أعمى ضرير البصر أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أدعو الله أن يعافيني فقال رسول الله صلى الله عليه وسلم إن شئت دعوت لك وإن شئت صبرت فهو خير لك فقال يا رسول الله ليس لي قائد وقد شق ذلك علي ثم أمر صلى الله عليه وسلم أن يتوضأ فيحسن الوضوء ثم يركع ركعتين ثم يدعو بهذه الدعوات اللهم إني أسألك وأتوجه إليك بنبيك محمد النبي الرحمة يا نبي إني أتوجه بك إلى ربي ليقضي حاجتي هذه اللهم فشفه في إلى آخر هذا الحديث فرجع إلينا فكأنه لم يكن به ضرر وفي رواية فقام فقد أبصر ذهب بعض العلم إلى أنه لا يجوز التوسل بدعاء الرسول ولا بشفاعته لا في حياته ولا بعد واحتجوا بأدلة كثيرة منها قول الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا واحتجوا بقول الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى واحتجوا بقول الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ليس لك من الأمر شيء الآية واحتجوا بقول الله سبحانه وتعالى له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيل الماء ليبلغ فاء وما هو ببالغه وما دعاء للكفر إلا في ضلال واحتجوا بقول الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم قل لا أملك نفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء الآية لكن رد عليهم بعض العلم إلى أن هذه الأدلة تثبت عبادة غير الله سبحانه وتعالى وإشراك غير الله سبحانه وتعالى مع الله سبحانه وتسامى كما بينت الآيات هذا الغرض وذهب بعضهم إلى جواز التوسل بالرسول صلى الله عليه وسلم في حياته وبعد مماته واحتجوا بحديث هذا الباب ثم احتجوا بقصة أخرجها الإمام الطبراني في معجمه من قصة عثمان بن حنيف هذا لأنه استدل بهذه الحادثة لرجل كان يختلف على أمير المؤمنين ليقضي له حاجته أعني عثمان بن عفان لكنه لم يلتفت إليه ولو مرة حتى علمه عثمان بن حفين حنيف هذا الدعاء فلما دعا به فتلوا الباب وقضى أمير المؤمنين حاجة هذا الرجل إلى آخر القصة قالوا هذا صحابي جليل عثمان بن حنيف استدل بما رآه وحدث بين يديه على عهد رسول الله صلى الله عليه وسلم وكيف تمنعون التوسل بدعائه في حياته أو بعد مماته لكن هذا استدلال من صحابي ما كان يلازم صلى الله عليه وسلم كما يلازم غيره وما كان يعلم هذا الحكم وإنما هذا اجتهاد منه وما فعل هذا على مجمع من بعد صحابة رسول الله صلى الله عليه وسلم عباد الله والذي عليه المحقق من أهل العلم أنه جاز التوسل بدعاء رسول الله صلى الله عليه وسلم في حياته التوسل بدعائه والتوسل بشفاعته كما رأينا هذا في هذه الرواية وكذلك استدلوا على جواز التوسل بدعاء رسول الله صلى الله عليه وسلم في حياته لا بعد مماته بقصة قحط الناس واجتهادهم في عهد أمير المؤمنين بن الخطاب رضي الله تعالى عنه وارضاه والحديث مخرج في الصحيح عند الإمام البخاري وابن الله قال عمر بن الخطاب لما استسقوا بأمر الصلاة العباس قال اللهم إنا كنا إذا أجدبنا على عهد نبينا محمد صلى الله عليه وسلم كنا نستسقي بنبينا محمد صلى الله عليه وسلم فتسقينا اللهم إنا كنا نستسقي بعم نبينا العباس اللهم فصلنا فيسقون إلى آخر هذه القصة لو جاز التوسل برسول الله بعد مماته لما فعل عمر هذا وقد أثبت جواز ذلك في حياته بقوله إنا كلنا إذا أجدبنا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 من قصة رجل من صلى الله عليه وسلم أنه أتى قبر صلى الله عليه وسلم فيقول يا رسول الله استفق لأمتك فإنهم قد هلكوا وهذا الرجل قد أتي في المنام ومنع أن يتكرر هذا من وأمر أن يأتي عمر لعل هذا والذي نبأ عمر بن الخطاب رضي الله تعالى حتى جمع الناس فاستسقى بعم رسول الله صلى الله عليه وسلم فسقوا كما صح هذا الرسول كما صح هذا فيما أخرجه الإمام البخاري رحمه الله وإياه عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم مبارك من عند الله سبحانه وتعالى جعل الله سبحانه وتعالى نبينا مباركا ولكن ما هذا له خصائص صلوات الله وسلم عليه وكان أصحابه يتبركون بآثاره وتبركون بدعائه وتبركون بشفاعته ومن ذلك أن الإمام أبا داود رحمه الله رحمة واسعة أخرج في سننه من قصة أسيد ابن حذين رضي الله تعالى عنه أن هذا الرجل كان كثير المداعبة وفيه مزاء يحدث القوم ويحثهم يوما ثم جاء صلى الله عليه وسلم فطعنه النبي صلى الله عليه وسلم في خاصرته بعود فقال يا رسول الله أصبرني فقال استبر فقال إن عليك قميصا وما علي قميص فرفع سلام عن قميصي فاحتضر صلى الله عليه وسلم ترك عودا ثم قبل رسول الله عليه وسلم في كشكه صلوات الله وسلامه وهو يقول يا رسول الله إنما أردت هذا يا رسول الله إنما أردت هذا يا رسول الله أما تبركهم رضي الله, رضي الله عنهم أجمعين بآثاره صلوات الله وسلم عليه فشيء ثابت وجائز في هذا الدين ومن قبيل ذلك ما جاء في السنة مسلم وطلاء من حديث أنس بن مالك رضي الله تعالى ارضاه أن رسول صلى الله عليه وسلم كان إذا صلى الغداء جاء خدم المدينة بآنيتهم وفيها ما فما أتر صلى الله عليه وسلم بإناء إلا وغمس يده فيها وربما جاءوا في الغداة الباردة فدخل فأدخل يده فيها صلوات الله وسلام عليه وبعون من الرحمن نأتي بأدلة كثيرة والحكم على تبرك بآثار صلى الله عليه وسلم في حياته وما حكم تبرك بآثاره بعد مماته هل يبقى شيء من آثار صلى الله عليه وسلم في يومنا هذا بدليل قاطع أم لا لا بد من بيان ذلك إن كان في العمر بقية نسأل الله الذي لا إله إلا هو أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسمع والمسلمين اللهم عز لسمع والمسلمين اللهم عز لسمع والمسلمين ودمر أعداءك أداء الدين اللهم انتقم لبركة المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان وانصر مجاهدنا في سبيلك حقا في سائر الاوطان اللهم ربنا ردنا اليك ردا جميلا اللهم ربنا ردنا اليك ردا جميلا اللهم ربنا بيض وجوهنا يوم تبيض وجوه ليائك ولا تسود وجوهنا يوم تسود وجوه دائك يا اجود الاجودين ويا اكرم الاكرمين عباد الله واعلموا ان ربنا سبحانه وتعالى امرنا بامر بدا في بنفسه وثنى بملكته وثلث بنا قال قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصارك المصدوق القائل في مقلصة هي ثابتة إنه من صلى عليه صلاة صلى الله عليه عشرة اللهم ربنا صل وسلم وبارك على الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا